والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته انت fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ẹ̀lú. Ó jẹ́ tó ṣe pé pípàtàkì rẹ̀ ìpele kejì ló wà nínú àwọn nǹkan tó pàtàkì nínú Islam nǹkan alákọ̀ọ́kọ́ nínú tó pàtàkì jù òun náà ni ẹsẹ̀ òhìn káṣí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ọlọ́kan nínú ọjọ́ nítorí pé gbogbo àṣẹ tọ́lọ́run ọba ti pa ọ́ eléyìí tó ga jù nínú àwọn àgbẹ̀ yìí òun náà ni ká máa jọ́sìn fọlọ́mù ọba lónìí kan. ìdí ni tó sì ti jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́run eléyìí tó lọ́mọ ọba bẹ̀rẹ̀ ránṣẹ́ sílẹ̀ ayé á rí pé kókó tí wọ́n fi àwọn èèyàn lọ síbi rẹ̀ òun náà ni àtẹ̀wọ̀ṣì ti ti ọlọ́mọ ọba lọ́kàn nínú ìjọba ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa ó ní wọ́n lọ́kọ̀ bàtìlá fi kúlẹ̀ ọmọdé rọ́kúlẹ̀ àni àkóso mọ́ha wọ́jẹ́sẹ́ ní gbogbo ọ̀gbọ́n. lájọ́jú a ti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde láti inú ọ̀dọ́ kọ̀ọ̀kan ní tí wọ́n fi àwọn èèyàn lọ sídìí rẹ̀ òun náà ni ẹjọ́ fìfọ́ lọ́wọ́ ọba lómìnira ẹ sì jìnnà sí mímọ́ ẹjọ́ fìfọ́ àwọn ọ̀sà eléyìí ló fà á ló fi jẹ́pọ̀ nàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti ọdún mẹ́wàá gbáko ní Mẹ́kà tó fi ń pèpè lọ síbi at-tawhid torí ẹ̀ ó bá ti sọ̀láàt ó bá yọ zakat ó bá ti hajj ó bá ti siyam Ramadan nígbà tó o bá ti ní tawhid àti ìdànù nínú gbogbo sẹ́ẹ̀rì ọjà sí kọ́lọ̀ wọn bá kọ́mẹ́sì wa ní aláṣẹ̀dànù. akramakumullah lẹ́yìn tawhid iná ni as-salat as-salat òun náà ni imadu din olùkómúlérò ẹ̀sìn Islam ó pàtàkì púpọ̀ nítorí pé ẹni tí ó súnmọ́ káfí tètè màyà ní mùsùlùmí lẹ́yìn àtẹ̀wọ̀hí kò síbi sọ̀dá torí ẹni tí máa ti sọ̀dá pàápàá jùlọ tọjọ́ kùnrin pẹ̀lú àwọn mùsùlùmí nínú mọ́tíláṣí tàbí obìnrin tí kìí ti sọ láti ráre nínú ilé rẹ̀ ìjọdájú òun náà ní wípé wọ́n á máa pẹ̀lú wọn ní mùsùlùmí lónìí a fẹ́ mẹ́nubà díẹ̀ nínú àwọn àtúnṣe eléyìí tí àwọn èèyàn máa ń ṣe nínú sọ̀rẹ́ kò bá jẹ́ ìmáàmù kò bá jẹ́ ẹni tó wà lẹ́yìn ìmáàmù àwọn àtúnṣe máa ń ṣẹlẹ̀ eléyìí tí ọ̀yẹ́ kírú rẹ̀ ọ́ máa ń ṣẹlẹ̀ nínú àwọn sọ̀rẹ́ wá sí wa ṣùgbọ́n sáájú kó tó di pa bẹ̀rẹ̀ sí ní mú àwọn àṣìṣe yìí wá lọ́kọ̀ọ̀kan ẹ jẹ́ ká mẹ́nu bà nǹkan mẹ́ta péré nínú àwọn nǹkan tí ń tọ́ka sí bí sọlá ti fi ṣe pàtàkì tó nínú ẹ̀sìn Islam nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní ìgbà tó fẹ́ ti sọlá ti lọ́ràn yìí lórí àlùmọ́ ọlọ́run ọba sọ pé kí màláìka Jibril ó mú wá bá nàbì sallallahu alaihi wa sallam lókè pẹ̀. ṣùgbọ́n ń sẹ́ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa lóní kan gbé ànábì sallallahu alaihi wa sallam. kí wọ́n sì mú rìnrìn àjò àti wá sí sámà. ìgbà tí ànábì sallallahu alaihi wa sallam tó dé sámà keje. Ẹ̀yìn kìíní ìṣẹ̀lẹ̀ jẹ́ ojú pọ̀ jù. Ìta àbọ̀mọ̀. Ìgbà tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó dé sámà keje wọ́n tún gbé tayọ rẹ̀ díẹ̀. Màláíkà Jibril ti ń bẹ pẹ̀lú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó lóun lè tayọ ibi tó ń dé yìí ẹ̀yìn rẹ̀ anabi sallallahu alaihi wasallam ó dé ti gíga ń pè ní fitratul muntaha lẹ́yìn rẹ̀ lẹ́yìn tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá wa gbé sọ̀láàtù àádọ́ta ògbé lánàbì sallallahu alaihi wasallam lọ́wọ́ kí àti òun àtàwọn àlùmọ́ rẹ̀. wọn lọ máa mójútó so ìta nílò ń bẹ ní pé ńgbà tó lọ́n fẹ́ ti sọ láti yìí ó yàtọ̀ sí bọ́lá ti ṣe ṣe àtẹ̀wòhídì gan lọ́rùn yìí ó yàtọ̀ sí bọ́lá ti ṣe ṣe zakat lọ́rùn yìí ó ti ṣe ọ̀sùnyàmù yìí ó yàtọ̀ ti ṣe ṣe alhaji lọ́rùn yìí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn náà ni wọ́n kún sọ̀rẹ́ tí àwọn òkú ṣùgbọ́n gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yòókù nígbà tó lọ́wọ́ ẹlẹ́dàá wa tó fẹ́ẹ́ ṣe lọ́rùn àyàn lé wa lórí ńṣe ló ní kí màláìkà mú wa bá nàbì sallallahu alaihi wasallam lókè pẹ̀ ṣùgbọ́n sọ̀dẹ́ sẹ́mà lọ́lọ́ ti fún ànàbì Muhammad sallallahu alaihi wasallam tí ọba pàtàkì kó lọ́rọ̀ rẹ̀ sì wá rí bẹ́ẹ̀ ìdí ni ló fi jẹ́ pé Umar ibn al-Khattab radiyallahu anhu ó sọ ọ̀rọ̀ kan tó ti kó pàtàkì púpọ̀ ó ní as-salatu as-salat fa innahu man dayya'aha fa huwa lima siwaha adiya' ẹ mójútó sọlẹ ẹ mójútó sọlẹ torí kí ẹnikẹ́ni tó bá ti lè ṣe sọlẹ ti rárẹ gbogbo nǹkan míì tó yàtọ̀ sí sọlẹ yóò fi rárẹ jù bẹ́ẹ̀ lọ torí ẹ eléyìí jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú tí ń fi hàn wá bí sọlá ti ti ṣe pàtàkì tó ǹjẹ́ àwa mùsùlùmí wa mà báyìí bí nítorí dájú náà ni pé ọ̀gọ̀rọ̀ wa àmà bẹ́ẹ̀ àtìgbà bẹ́ẹ̀ ìbá ti pa àmà bẹ́ẹ̀ àwọn mọ́tíláṣí wọn ò ní máa gbòkò ọ̀pọ̀ àìmọye mùsùlùmí wọn ò ní jẹ́ ní sí kìí sin tẹ̀bí ọ̀pọ̀lọpọ̀ nínú wa júmọ̀ àjẹ́ndì mùsùlùmí ni wọ́n ọ̀gọ̀rọ̀ wọn ìjọ ìdí nìkan là á máa dá wọn á mọ̀ pé wọ́n jẹ́ mùsùlùmí ó sì ń bẹ nínú wọn àwọn tó ti pé sọ̀láàtì wọn ìdákúrekú ni gbẹ́yàjọ́ tinú wọn bá dùn àbíjọ́ tọkàn wọn bá bàjẹ́ àbíjọ́ tí bá gbọ́ ìṣẹ̀lẹ̀ ńlá eléyìí tí ó mì gbogbo èèyàn gbẹ́yà àwọn náà lè ronú pé káwọn rọra ti sọ̀lẹ́ ìkẹlẹ̀ kejì nínú tí ń tọ́ka sí bí sọlá ti ti ṣe pàtàkì tó òun náà ni pé àǹfààní ńlá ni fún mùsùlùmí ti máa ń sin lọ láti lè bá rọlọ́run ọba bá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ àǹfààní yóò fi fẹ́ lómi àyàfi fún mùsùlùmí ti máa ń sin sọlá eléyìí tọ́ka sí bí sọlá ti ti ṣe pàtàkì tó ìjọsìn tó ṣe pé látara rẹ̀ wàá jẹni tó láǹfààní láti bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ ọgbà púpọ̀ nínú hadith eléyìí tí Imam Malik tó gbé jáde àtàwọn míì anabi Muhammad sallallahu alayhi wa sallam oní inna al-musalliya idha qama yusalli fa innama yunaji rabbah falyanzur ahadukum kayfa yunaji ó ní dájúdájú ẹni tó ń ṣe sọ̀lẹ́ ní ìgbà tó bá dìde dúró láti ṣe sọ̀lẹ́ ṣíṣe ní màá pọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ oníkálukú wọ́n á máa ṣàkíyèsí ọ̀nà wo lọ ń gbà bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ àǹfààní tí mò ń bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ kò sí fáwọn ẹni tí ń jó tí ń fáwọn ẹni tó ṣe pé wọ́n pọ́ná lẹ́nu àǹfààní rẹ̀ kò sí fáwọn ọmọlẹ́yìn Ṣàngó àwọn ọmọlẹ́yìn Òòṣà àǹfààní rẹ̀ kò sí fáwọn eléégún kò sì sáǹfààní rẹ̀ fáwọn olóró àǹfààní rẹ̀ kò sí fún kẹfẹ́ mùsùlùmí nìkan ló láǹfààní mùsùlùmí náà pẹ̀lú májẹ̀mú kọjá fún ìsìn lọ ilé ìfihàn báwo ni sọ láti ṣe pàtàkì tó nínú ìsìlámù nkẹlẹ kẹta òun náà ní wípé ọ̀sọ̀lẹ́tì lọ́lọ́wọ́n afọ́kọ̀kọ́ bí wálé rè ń parí tó bá ti dọ́gbìn dàlùkìyàm ẹni tí sọlá tirẹ̀ bá dá gbogbo sẹ́yòkù tó gbé wáyọ̀ jẹ́ ńtọ́ dá ẹni tí sọlá tirẹ̀ ọba dá gbogbo sẹ́yòkù tó bá gbé wá bọ́lọ̀ yọ̀ jẹ́ ńtí ọ̀dà tó bá ti dọ́gbìn dàlùkìyàm. أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إذا صلحت صلح العمل كله وإذا فسدت فسد العمل كله àkọ́kọ́ tó lọ́wọ́ bọ́ kọ́ sí ìṣirò fẹ́rú lórí rẹ̀ tó bá di jọ́ òfin nàìjíríàm òun náà ní sọ́lẹ̀ ẹnikẹ́ni tí sọ́lẹ̀ tirẹ̀ bá dáa gbogbo sẹ́rẹ̀ yóò kọ́ jẹ́ tọ́da ẹni yóò tí sọ́lẹ̀ tirẹ̀ bá jẹ́ tí ọ̀dà gbogbo sẹ́yìn kùtọ́ bá gbé wá ń jọ́ òfin nàìjíríàm yọ jẹ iṣẹ́ tí ọdà gbogbo eléyìí fi hàn wá wípé as-salatu as-salatu fa innahu man dayya'aha fa huwa lima siwaha adiya ẹmójútó sọlẹ ẹmójútó sọlẹ torí kẹ́nikẹ́ni tó bá fi ráàlì yóò fi nǹkan míì tí kìí ṣe sọ láti ráàlì jù bẹ́ẹ̀ lọ. akramakumullah tá a bá wo ìgbésí ayé wa lónìí á rí i pé à ní nǹkan kan tó pàtàkì tó níye lórí nínú gbogbo ntọ́nà wọn bá fún wa tó tó ẹ̀sìn wa ẹ̀sìn wa ló ga jù ẹ̀sìn tọ́nà wọn bá fún wa yìí ó ń lórí dọ́gba ju gbogbo orí lọ torí ẹ̀ bá a bá mọ̀ lórí tá a sì mọ̀ lórí tó ju gbogbo orí lọ kọ̀tọ́ kọ̀ kapa wa máa fẹ̀sìn náà falẹ̀ nítorí ọyẹ wa òun náà ní kájẹ́ni tó mójútó kájẹ́ni tó fi pé ẹ̀sìn yìí yóò mú mú láyà wa àní ma fi ẹ̀sìn yìí rárí àti ní máa ṣe mímójútó ní ní tá a fi wọlé gbogbo olùtàbádé láyé tá a bá kọ́ àwọn mọ́sálásí pọ̀ mbẹ́ inú owó dùn á sì bẹ̀rẹ̀ sí ní ro dáadáa nípa àlú yẹn ti ọpẹ́ ní fọlọ́ àwọn aráàlú yìí wọ́n kẹsìn ọlọ́run ọba kún wọ́n èyí fi ṣeré rárá tọ́ba wa tú jáde nínú mọ́sálásí sáré pé wọ́n pọ̀ á túbọ̀ fọpẹ́ fọlọ́ ikú ẹ̀sìn Islam ọ̀rọ̀ ẹsẹ̀ ó fi wálẹ̀ nílùú yìí ọlọ́nkọ́ má bàjẹ́. sábà lọ sílùú mi táwa fa ike mọ́sálásí kò sí ń bẹ́ tààrà ògèdè ilé ìṣẹ́bọ ló kún bẹ́ẹ̀ ilé iṣó ilé ìtàgéréke ni ló kọ pàǹsẹ́ òun ló kún bẹ́ẹ̀ ìbànújẹ́ yóò forí ọkàn múmi nìyí ẹ̀yà fi tí wọ́n bá gbọ́ lọ́n gbọ́. ọkàn rí ọ̀pọ̀ pẹ́ mo ní Islam wà ń bí láti wọn lọ sáwọn láti pọ̀ kí ìdèjì eléyìí tó wà nínú ìlú yẹn láti wọn rí i pé èèyàn méjì náà ní lẹ́yìn lè má mú èèyàn mẹ́ta péré ni ah, ìbànújẹ́ èèyàn tó lékún sí i mùsùlùmí ò sí ńlẹ̀ yìí kí ni tó fi wọ́n tọ́ ògbọ́n oníkálukú yóò tó rákòjúwe tiẹ̀ múnú ọ̀rọ̀ yìí bó ní ìlú ti yín ṣe rí bó lẹ́yìn gan rí níbi ẹ̀sìn Islam ṣé ń tẹ́ kakún àbí ń tẹ́ fọwọ́ jábútẹ́ mú mọ́tíláṣí yín láti máa dà mà nígbà tí àwọn èèyàn tá a bá ti fẹ́ wọn kò nídìí kásẹ̀tì nítorí dájú ni pé wọ́n pọ̀ jantirẹrẹ nídìí ẹ̀ torí pé ẹni tó bá rí pé mọ́sálásí dọ̀tí tọkọ̀ láti mọ́wọ́ gbálẹ̀ ẹ sọ fún pé ilẹ̀ ọjà ń retí rẹ̀ tí wọ́n gbà. akramakumullah as-salat tẹ̀rí ó ní ìmáàdù dín ó lè pọ́nmúlérò fẹ́sìn ẹ̀sìn ò lè dúró tá a bá ti máa gbé sọ láti dúró ó yẹ ká kọ́kọ́ dá a mà báwo ni wọ́n máa ṣe sọ dáa lọ́nà tó fi jẹ́ pé tá a bá ṣe sọ láti wa á ṣe lórí ẹ̀kọ́ tá a gbọ́ nípa béèyàn ti ṣe láti ṣe bá wa ṣẹlẹ̀ lórí ọ̀nà tá à ń gbà ṣe a máa padà sídìí ẹ̀kọ́ tá a ti kọ́ nípa bí wọ́n á ti ṣe é ṣe. ṣùgbọ́n kò ṣe pé ọ̀pọ̀ ẹ̀mọ́yé wa àti délé ayé ojú àná lọ. à ń ṣe é ṣe sọ̀rẹ́ ilẹ̀ ti ta ọ̀pọ̀lọpọ̀ bí n fẹ́ gbọ́ wípé ẹ wá pẹ̀pọ̀ nípa ẹ̀sìn yín lápapọ̀ à ń bọ̀ síbọ̀ sí ẹwà kásàlàyé fún yín nípa bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ yà. wọ́n máa gba kí lẹ́yìn ẹ fi wá kù tí ẹ fi wá sọ fáwọn ọmọ sọ láti tẹ̀ sọ láti tún ṣe fáwọn tí ń ṣe wọn sí ìyá rẹ̀. yóò ti gbàgbé pé àṣedànù lásán lòun sọ láti tó ṣe lè kọ́ náà ọkàn gbára gbóná lásán yìí àwọn sàhábà àwọn òǹkẹ́sì lérí wọn sì mú láwàdà wọn mú ní kókó ìdí ni tó jẹ́ pé tẹ́bá fẹ́ kó àwọn àhàdì táwọn sàhábà gbà wá nípa àlàyé bá ti ti máa ti sọ̀lẹ́ ẹ̀rí kan ọkọ̀ kọjá ń tẹ̀lé rò ọfẹ mọ wàá sí sọhábì kan tó ń nù nípa kan tó kó nínú àtìgbà àdìsí sọlá tó wa ní bọ́rọ̀ sọ láti ti ṣe kẹnu tó àti bó ṣe pàtàkì tó. débi kó àwọn sọ̀hábà kan wọ́n máa ń péjọ níjọ́ mi. ẹnìkan nu wọn yọ wá pé àwọn yòókù níjà ike mọ̀ ń fi yé gbogbo yín ike pọ̀ sẹ́nìkan tó mọ̀ sọ láti ṣètò mi gẹ́gẹ́ bá nàbì ti ṣe fi kọ́ wa. àwọn gbọ́dọ̀ jẹ́ pé àwọn dáadáa ni wọ́n wá òun ìsalágídí yẹ̀yẹ́ lásán àwọn yòókù ò ní takò wọn ò ní sọ pé wọ́n wò ǹjẹ́ onídéró rẹ gba islam tòtò wa mọ̀tọ̀ láti ṣe jù wá lọ ọmọ ẹjọ́ táwọn ti ń bẹ̀tọ̀ lánàá bìbí wọn ò ní sọ bẹ́ẹ̀ nǹkan táwọn kan máa ń ṣe ni kí ọjà táwò ṣe sọ láti sọ máa ń ṣe jù wá lọ kárí káfí mà bí wọ́n lọ máa ń ṣe jù ní abẹ́nìkan bẹ́ẹ̀ nu wa tó máa ṣe jù ọ lọ irú ẹni tó pè wọ́n ń jà yóò bá bọ́ wá jù yóò bá bẹ̀rẹ̀ sí ní ṣe sọ láti àwọn náà mọ̀ wá wò wọ́n mọ̀ sọ ní ṣe láti bẹ̀rẹ̀ títí dókun tí wọ́n bá rí pé ní tó ṣe dáa ẹnìkan ò ní jà yàn torí àwọn èjìyàn kíyàn ọ̀pọ̀ ẹ̀mọ́yé ẹ̀kọ́ ni wọ́n ń kọ́ lọ́dọ̀ ara wọn bá ẹ̀wòjọ́ kan anábìyàn sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ń bẹ́ẹ̀ mọ́tíláṣí. arákùnrin kan bá wọlé ó ti wọlé ló bá ń lọ sí rákà méjì tá a mọ̀ sí tó masjid ṣe gbogbo ẹnikẹ́ni tó bá wọ mọ́sálásí kò gbọ́dọ̀ jókòó ṣáájú kó tó ti rákà méjì tá a mọ̀ sí tahiyatul masjid ìgbà tárákùnrin yìí tó parí sọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀. wọ́n wá sí ibi táwọn ti jókòó sí àtúnwọ̀n àtàwọn fàhábà rẹ̀ ọba sálámà sálámà sallallahu alayhi wa sallam anábì dáhùn sálámà jẹ́kọ́ ní òbí ilé lẹ́kọ́ máa jókòó anábì ní ẹ̀rọ̀jẹ́ fọ̀sọ́lé ẹ̀yìn ẹ̀tẹ̀lẹ́ fọ̀sọ́ padà lọ tún sọ̀lá tìrẹ̀ ṣe kúrò sí ṣe sọ̀lá ọkàn bára gbóná lásán ni bàbá yìí náà ti ṣe agídí ó sì máa lọ tún sọ láti ṣe ìgbà tó tún ṣe tó tún padà wá ó tún kó sálámù ṣe sálámù ọba àdìsẹlẹ ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ tó bá wọ mẹsàlásì ó sì bá àwọn ẹrú ọlọ́ọ̀dẹ̀ tó ọ sálámà sí wọn ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ọba ti kọ́kọ́ sálámà sí mẹsàlásì ìsálámù sí mẹsàlásì rẹ́ta méjì tá à ń pè ní kíni tahiyyatul masjid ó ti sálámà lákòókò mọ̀tánà bí sọ̀rọ̀ lọ́wọ́ àṣọ lọ́wọ́ sọ pé sọ láti tó ṣe ó sì rí ṣe lọ́ọ̀tún ṣe ó tún ṣe ó tún padà wọ́n tún tún sálámà sí. ètò túmọ̀ sí pé kì í pọ̀ jù tá a bá ṣe wà pẹ̀lú ọmọ ìyá wa tí nǹkan kan wá yà á tún wá lọ rìn pàdé á tún tún sálámà sí kí ẹ bá àwọn sàhábà ṣe máa ṣe wọn ní tí sàhábì kan àti sàhábì kan bá dọ́rin bí tí wọ́n dọ́rin lọ igi kan wá wà níwájú wọn ọ wá yà wọn kò sí báwọn méjèèjì ti ṣe lè máa rìn kẹ̀gbẹ́kẹ̀gbẹ́. níbi àlàfo tó wà lọ́tún àtòsí igi òun tó gba àwọn méjèèjì lẹ́ẹ̀kan náà àfi kí wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ igi ti yà wọn nígbà wọn bá tó lọ pàdé lẹ́yìn ibi wọn tún sálámù síra wọn torí kí wọn lè bá àdéhùn ìtọ́ níjì àti gbogbo ẹni tá a bá ti sálámù tó náà ti dáhùn sálámù ìrẹ́pọ̀ tó ní agbára ọ̀sẹ̀lẹ̀ láàrin wọn àfi táwọn èèyàn àwòyí ńlọ́yanilẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ìsálámà bàbá ti sálámà imú ni wọ́n fi sá ẹni tí ó dáhùn náà kọ́ òun náà fi mú dáhùn nígbà tí Ànábì sallallahu alaihi wa sallam tó sì fi yé wa pé la tadkhulul jannata hatta tu'minu ẹni wà ní jẹ́nà kẹ́tọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ wala tu'minu hatta tahabbu ẹ̀sìn ní jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tá a ti kẹ́ tó níbi ara yín àjẹ́ká fẹ́ràn ara wa. sábà bí ni tó gbé ni lọ síbi ìmánì. kí wọ́n ní oṣù afẹ́ràn ara wọn. ẹlẹ́mi alẹ́ adúlùkùn àlẹ́ ṣe ìgbìn ìdá ọkùnrin àlùkùnmọ́ ṣàbẹ̀tọ́. ẹ wá jẹ́ kí n tọ́ka sí nǹkan kan fún yín. eléyìí tó ti pété ẹ bá ṣe ẹ nífẹ̀ẹ́ ara yín. àwọn sọ̀hábà ní bẹ́ẹ̀ ni. ẹlẹ́mi ni àpùsọ̀ fúnra ẹ̀ hàn abẹ́yìn náà. ẹ máa fọ́n sálámà kálá àyàrá. kí ẹ ti kẹ́ ẹ máa sálámà síra yín látà ẹ maa salama sira ẹ jẹ́ kó gba gbogbo bíkíbi ẹ jẹ́ kí sàlámù àlékún ọ̀hún àti gbogbo èèyàn pé gbogbo bíjẹ́ bá ti yọkọ́ àwa ni àlòmà àtìsàlámù àlékún àmà ń sàlámù síra wa àfṣe sàlámà bẹ́yìn náà ẹ̀sán sí sàlámù kálá ní ara yín arákùnrin tí wọ́n sàlámù lẹ́sìn ànábì fún dáhùn ànábì wa ti sọ fún pé ẹrù jẹ fọ̀fọ́lì ṣàyìn ń sọ̀rọ̀ lọ́tún sọ láti rẹ̀ ṣe òkè ìṣẹ̀lẹ̀ ọkùnrin wa sọ fáànà ìṣòwò àti ìlànàpọ̀tọ́ ẹ dákun níta rí ìwọ̀n ọmọsọ láti ṣe gbé tí mo ṣe lọ́bẹ̀ bá ń sọ abẹ̀bẹ̀ mi sókè ní gbàgbà ibi pẹlẹbẹ tí ó fi máa lélẹ̀ náà nù. nígbà tí èsì pé ìwọ̀n àmọ̀tì àjẹrà ètò lọ sí bí mo ṣe máa yìí náà ètò díẹ̀ tún ní màá ṣe ètò lọ ètò díẹ̀ ní màá kéèyàn fagídí ṣe ẹ dákun mi olódo ni mí bẹ́ẹ̀ kò sì tọ́ kéèyàn pẹ́ lórí ìkúnlẹ̀ nígbà tí èèyàn bá ti mẹjọ ara rẹ̀ lẹ́dìí torí ẹ̀ anábì ọ̀sán bá àdìsẹ́ lọ wá sàlàyé kó láti máa ṣe sọ láti fara fún un àwọn olùmẹ̀sìn Islam lálàyé sànàbì ṣe fún un òun náà lálàyé fún gbogbo wa níjọ́ pé dàlùkìyàmù nípa bá ti máa ṣe sọ̀lá wọn pe àdéhùn yẹn ní àdéhùn mọ̀fẹ́ àdéhìí ẹni tó ṣàkíyè nínú sọláàtì sànàbí wa kọ gbogbo eléyìí àbùkátà ká wà mà nípa rẹ̀ lọ́jọ́ káwọn gbanigbá lọ́ tán jẹ àwọn olùfẹ̀sẹ̀ ráàlì lọ́jọ́ títí wọ́n tọ́ lójú wọ́n ti pọ̀ gbàjẹ́ láwọn àwùjọ wa àwùjọ Yorùbá àwọn afanilẹ́sìn jẹ́ pọ̀ mẹ́gàn wọ́n máa pera ní kíní kan àfà wọn àmọ́ sọ láti ṣe wọn ò sì dààmú pẹ̀lú ẹ̀ka pẹ̀lú ẹni tó yẹ kọ́kọ́ nítorí ẹ̀ ó lóun fẹ́ ti láti lára kà méjì gbogbo ìgbà tí ń bá sọ láti rẹ lọ wọgọ́ ọmọ wò ó ti pé bàbá yìí ṣeré ọ̀dà ti ṣeré ló ṣe ó ń gbára gbóná lọ́wọ́ ni nígbà tá a bá fi rí ìdájì ìtẹ́jú kan tọ́jẹ́ ọgbọ̀n ìtẹ́jú àyà àfa ó ti sálámà bàbá ẹtí akọ ẹni rákà méjì lọ́rọ̀ ó pẹ́ tí kò mọ́tòkọ́rùn rákà náà lábẹ́ ṣe ẹ̀ta àgbà yìí ẹ̀dún márùn àbá àti sálámù ọ̀sà kàkúta ọ̀sà dídá ìdí sọlá ti sọlọ fi hàn nàbì Muhammad sọlọlọ àlùsọlọ lọ́pọ̀lọpọ̀ wọn ṣe. ok wọn á retí ikẹ́kọ̀ọ́ pọnmi fún ọ ẹni tí ń bẹ́ẹ̀ nù náà tó lè pamí bọ̀ kò lè pamí bọ̀ nítorí pé wọ́n ti pè káàkiri ṣẹ́yí láàyò ọ̀pẹ́ ẹni tí ò ní nǹkan lè bù ẹ̀ńtà àlè ti tọrẹ ẹ̀ńtì ọ̀mà ní pẹ̀sì tó náà ní ọ̀hún akọ bó tètè lọ. abájọ ibi tá a dáhùn ti fi ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá nìyẹn àwọn ẹni tó yẹ kí wọ́n máa wà wò kọ́sì wọn kí wọ́n kọ́ wọn lẹ́sìn àwọn gan-an lára ọ̀mẹ̀sìn yẹn ti tó bí ẹni tó yẹ kọ́kọ́ bá sì ṣe rí ìwọ tó yẹ kọ́kọ́ ìwọ náà rí ìdí nu ìjàmbá wa ti ọ̀pọ̀lọpọ̀ gbanagbana ọmọ nípa ẹ̀sìn ọlọ́run ètò tí wọ́n burú já ó náà ní pé wọn ọmọ àwọn ò ní fẹ́ kọ́ mà nípa rẹ̀ ká eléyìí burú já ìmọ̀ lọ nítorí wípé mọ́nà ti ṣe dá gbogbo wa nígbà tá a jáde nínú àwọn ìyá wa olódo ni wa kò sẹ́ni tí wọ́n bí pẹ̀lú mà ṣùgbọ́n gbà tá a délé ayé tán oníkálukú ń kọ́ mà ọmọ Yorùbá ọmọ kò sí ní kọ́ bí ká pé ọsọ fún àwọn ará ilé yín ìbáwọn ará àdúgbò yín ìbáwọn ará mọ́sálásí yín kọ́ ń lọ sí ìdánilẹ́kọ̀ọ́ kan lónìí nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn ẹ sàlàyé fún yín nípa ọ̀sọ̀lẹ́ àtàwọn àṣìṣe tí máa wáyé nínú ẹ̀ lọ́ba gbọ́dílé máa máa dúgbò ẹ̀ sọ̀lá tìkí ni tuntun tó wà nílé nígbà tí èsì pàṣípò dúrákà mẹ́jọ táyà ni táyà àní ti ń bẹ̀rẹ̀ sọ̀lá kí á ní ẹgbẹ́ bó ti pè é kò tún bẹ̀ táyà ni táyà tètè mọ̀lẹ́kọ̀ọ́ ọmọ kan náà ní táyà irú wọn ọjà ń bá àwọn èèyàn bàjẹ́ bàjẹ́ torí ẹ̀ àbúkátà láti fọ́ọ̀mà nípa ẹ̀sìn wa. ṣáájú kẹ́tọ́ ṣe sọ̀rẹ́ ẹni títọ̀ ọ̀gágbẹ̀ àṣìṣe alákọ̀ọ́ ni ìtọ̀ ọ̀gbọ́n mi ẹ̀ sì bùkátà láti ṣe gbàtẹ̀ kò sì sí àṣẹ́kùbọ̀ ọ̀tún tí mo tọ̀ kẹ́yìn lára mi kò tiẹ̀ sí lára pátá mi ìgbẹ́ òsì sí nídìí rẹ̀ kí wọ́n á ní tó mú ọ lọ máa tábà kátó sàlùwàlà abẹ́yìn ẹ̀sẹ̀ fẹ́ ẹ ra àwọn èèyàn mi ọ ọ̀fẹ́ tọ̀ kò sì fẹ́ yàgbẹ́ ìtọ̀ òsí lára pátá rẹ òsí nǹkan kan tó jẹ́ dín lára rẹ o wọ́n á sọ pé àfikà kọ́kọ́ lọ tọ̀ náà àfikà kọ́kọ́ lọ tábà náà ṣe eléyìí àti ṣe kánú eléyìí ti máa wáyé tí ó sì yẹ kó wáyé náà ta lẹni tí yọ lọ sílé tọ̀ àbí ilé ìgbàsẹ̀ láti lọ tábà òun náà lẹni tó fẹ́ tọ̀ àbẹ́ni tó fẹ́ sígbàsẹ̀ kìí ti kó fẹ́ tọ̀ kìí ti kó fẹ́ sígbàsẹ̀ ṣùgbọ́n màdájú pé ẹ̀gbin ń jẹ lára rẹ̀ wọ́n fẹ́ fọ́ nù wọ́n lọ lọ síbẹ̀ yẹn àti pékejì òun náà là ìdààmú pẹ̀lú omi dáàmú àti dáàbà yàtọ̀ sómi dáàbì sàlùwàlá yàtọ̀ sómi tá a fi wẹ̀ jánábà yàtọ̀ sómi tá a fi wẹ̀ háyì ọ̀pọ̀lọpọ̀ ìdààmú fómi tá a fi ń tábà wọn kì í dààmú fómi tá a fẹ́ fi fọ ẹ̀gbin kúrò lára wa wọn kì í dààmú fómi tá a fẹ́ lò láti fọ ẹ̀gbin kúrò láyè tá a fẹ́ láti àti fẹ́ sílọ̀ kí ló dé àwọn máa ń wò yí pé ìgbẹ́ ń bẹ lára ìtọ̀ ń bẹ ń bẹ kókó omi ni pé omi yòówù abárí afọ pé afọ́ afọ afọ́ àtìgbóòrùn rẹ̀ ma. àìbìlà pẹ̀lú omi wo náà máa lò fún ìmára wa ó mú kí ọ̀pọ̀lọpọ̀ máa ṣe lọ́n tẹ̀gbẹ́tẹ̀gbẹ́. ọ̀tọ̀ lóòótọ́ ọwọ́ tí kì í somi tí a lè lóru rẹ̀. mílíkì ti kàn tù ó ti yí àwọ̀ rẹ̀ padà ọṣẹ ń bẹ nú ẹ̀ ó ti yí padà irú rẹ̀ lódò ló fi tábà lódodo àárín ojúlówó tán ààrùn ojúlówó gbẹ̀mú ma lóhùn gángan ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ń bẹ̀ẹ̀ ìdájọ́ tó wá ń bẹ́ ń bẹ́ o kò ní fún ọ láǹfààní àti lè fi ara yẹn sin lọ láì jẹ́ kó lórí omi tá a máa lò láti sàlùwàlà kò fi tábà kò fi fọ àyè tẹ́gùn wa. àti ṣe kẹta níbi ìṣèmára onílà ìdààmú láti di àtàrí àìdààmú láti di àtàrí ti ń bẹ fọ́pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí pàápàá níbi à ń tọ̀ ní àwọn mọ́sálásí wa gbogbo láyè tí wọ́n bá ṣe fún ìtọ̀. àtúrọ́mọ̀kúmọ̀lá àwọn àyè tọ̀ míì láwọn mọ́sálásí mi bó ti ṣe wà ọ̀dà ẹ̀rí wọ́n ṣe wọ́n ṣe yóò rí rogodo ni lọ́nà tó ṣe pé gbogbo ẹni bá fẹ́ tọ̀ ẹ lè tò yíká pèpéle tí wọ́n mọ kalẹ̀ fún pípẹ́ lóṣùn bẹ́tọ̀ ètò túmọ̀ sí pé yóò rọrùn bàjẹ́ fún oníkálukú wa láti máa rí di ẹnìkejì rẹ̀ ránṣẹ́. A'udhu billahi minash shaitani rajim. ilé ìburú jáì. nítorí pé mùsùlùmí a gbọ́dọ̀ gbé ìhòòhò rẹ̀ pamọ́ ọkùnrin láti bí ìdodo wa títí di orúnkún wa méjèèjì àgbọ̀dọ̀ tí kẹ́nìkan kan rí tí ìbá ti gbéyàwó rẹ̀. àmọ́ pé torí pé ọlọ́tọ̀ ọwọ́ abọ́sọ̀kò tó lẹ́jàbọ̀ à ọ̀ńtọ̀ ọwọ́ anìkíni kí ló gbé jù táwọn náà gbé yóò bá lẹ́kọ̀ọ́ wọ́n tara rẹ̀ jẹ́ nù. àti pé irú létọ̀ báwọn kéṣe létọ̀. ilé tìǹàtìrì ni kò sí ẹ̀kọ́ wà bẹ́ẹ̀. ó yẹ kí àyè tó wà lọ́nà tó ti pé tí wọ́n bá dúró tọ̀ǹtọ̀ àbó olótọ̀ǹtọ̀ ẹnì kò ní láǹfààní àdúrí ọ títí tó fi tọ̀tàn. kódà wọn ní láǹfààní àti rí àkọ̀yìntì rẹ sásọ tó bò nígbà tọ̀ǹtọ̀. ìrẹ́lú ti dẹ́gbẹ́ ara tí súnà mú wa òun náà ní kí kéèyàn bá fẹ́ tọ̀ kéèyàn ra jìnnà síbi tí ojú òtútù jìnnà tí ojú òtútù ọ̀ ara ń tọ́ ara lè sin láyè òun náà ní kí tá a bá wọ bí ká ti fẹ́ tọ̀ ká tilẹ̀kùn tó bá sì pọ̀ tán kọjá àdìsẹ́lẹ̀ omi nílẹ̀ láǹfààní àti wọ̀bẹ̀. nínú àwọn àtúnṣe eléyìí tí àwọn èèyàn máa ń ṣe níbi àlùwàlá òun náà ni pé nígbà tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá wọ́n máa dà níyàn sókè wọ́n gbé àníyàn jáde báyà tí ìbárò wọn pàdé rí tí ó ti máa mọ ọ lójú tí wọ́n bá wò pé bàbá wọn ṣe bẹ́ẹ̀ pé ìpè wọn lọ́kọ̀ mi lẹ́sìn aláwọ̀ ẹ̀mí náà wọ́n ti wòdó wa àbí òye wa wòdó wa sọ̀rọ̀ ẹ̀ tó ń bọ̀ ń bẹ̀ ká ọ bá ta ló ní ká máa dà níyàn bá. النية محلها القلب ibi tí àníyàn máa ń gbé òun náà nínú ọkàn ìwọ ọtọ ń dà níyẹn gan o gbọ́dọ̀ àníyàn rẹ o wí ń gbólóhùn dípò pọ gbọ inú ọkàn rẹ lọsọọ àṣírí ni láàrin ọba a ti fẹ́ agbọ́dọ̀ fún mi tó káwá tẹ́tẹ́tẹ́rẹ́ tí mo má níyàn wá àníyàn sí ló mú wa ó sì dá níyàn sọ́kàn rẹ ó sì bẹ̀rẹ̀ àlọ́ alálẹ̀ kanáà eléyìí jẹ́bà nínú àwọn àtúnṣe òun náà ni wípé tẹ́lómi bá fẹ́ bẹ̀rẹ̀ àlọ́ alá kò ní dárúkọ lọ eléyìí ọ̀tọ̀ o. النبي صلى الله عليه وآله وسلم قل لا وضوء لمن لم يس... لمن لم يذكر اسم الله عليه kò sí àlùwàlà kú gbogbo ẹni tí ó bá ti dárúkọ Ọlọ́run níbẹ̀rẹ̀ àlùwàlà rẹ̀ ìyapa wà láàrin àwọn olùmọ̀rẹ́gẹ́dẹ́ nípa pé sádìsì fẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ àwọn kan sọ kọ́fẹsẹ̀ rinlẹ̀ lábẹ́ kọ́fẹsẹ̀ rinlẹ̀ àti gbogbo àlùwàlà tá a bá ṣe tá a bá ti sọ bísímìlá ìgbẹ́rẹ̀ rẹ̀ àlùwàlá yẹn sàlùwàlá o torí pé kò sàlùwàlá fẹ́mi yòówù tó sàlùwàlá tó kùnà láti dárúkọ ọlọ́run níbẹ̀rẹ̀ rẹ̀ akramakumullah àti sẹ́mi ìwà yọ̀ǹbì fún àwa tá à ń sàlùwàlá nílé ìwẹ̀ wa àwa tá sàlùwàlá ní tọ́ílẹ̀tì tá a ti ní wc báwo láti tètè tá a dárúkọ ọlọ́run ọba ń bẹ̀ àbá ní dákọ ọlọ́run ọba ń bẹ̀. bóyá wẹ̀ jánábà là ń wẹ̀ ilé ìtàlọ̀ là ń rántí wájú ẹ̀. àti ẹ̀wẹ̀wẹ̀ jánábà ṣùgbọ́n a ti ní wash and bathe nínú tọ́lẹ̀tì wa yẹn jẹ́ kí bẹ̀rẹ̀ àti máa ń dúró sàlùwàlà. ǹjẹ́ tá a bá fẹ́ sàlùwàlà ìwòye sí àyè ibi tá a dúró tá a ti fẹ́ sàlù aláì sọ yẹ kọ́kọ́ dínà ká dákọ̀ ọlọ́run níbẹ̀rẹ̀ àlùwàlá wa nígbà tá a sì mọ̀ pé tó bá sàlùwàlá tí ọ̀dà kọ ọlọ́run ọba ń bẹ̀ ń kọ́ àlùwàlá rẹ̀ òsì. àwọn olùmọ̀wá sọ pé ọ sọ bísímìlà nítorí pé ntọ́ka àtijọ́ alẹ́ sọ nípa àdájọ́ ẹni tó bá dákọ̀ ọlọ́run nírú ibẹ̀ òun náà ní pé ń ta kórìíra ni ìdátọ̀ káàtì ṣe bísímìlá nígbẹ̀rẹ̀ àlùwàlá ló ti gbọ́ pé kò sálùwàlá sẹ́ni tí ọba ti sọ bísímìlá níbẹ̀rẹ̀. ẹ jẹ́ pé káṣe ń tá a kórìíra nítorí kí n tọ́jú ọ̀ràn èèyàn ọmọ bá ṣubú dànù kò sí nǹkan burú mẹ́. ẹ jẹ́ pé a sọ bísímìlá níbẹ̀rẹ̀ àlùwàlá wa nítorí kálùwàlá ó lè bá rẹ̀ tẹ̀sí múlẹ̀ kọ́mọ́ bá já sí dànù bákan náà nínú àwọn àtúnṣe òun náà ní kéńgbà tí ọ̀pọ̀lọpọ̀ bá parí àlùwàlá wọ́n sẹ́ni wọn déédéé síbí ni wọn ò ní wí kankan eléyìí tí ọ̀tọ̀ torí pàdé sọ Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith eléyìí tí Bukhari àti Muslim gbà wá láti fún kó wá wà lórí rẹ̀. من رواية الإمام الترمذي رحمه الله النبي صلى الله عليه وسلم يقول بس الولا تواصل مقاري الولا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أن تباك به نقاري الولا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء ọlọ́run tó wọ́n sí ilẹ̀kùn àlìjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ tó bá ti sọ gbẹ̀ndà sí àná kọ́ wọlé balẹ̀ tó bá wù ọlọ́run dàpọ̀ mọ́tà ìṣe bẹ́ẹ̀ fún àwa náà. wọ́n ní kéésì sáfì sọ̀rọ̀ alájọ́ kan lásán o ìyẹn ní kí gbogbo àlùwà láàrẹ títí ọjọ́ ayé rẹ tó fi kó láyé èyí ta láì sọ bẹ́ẹ̀. àfikún kan wá wá lọ́dọ̀ al-Imam Tirmidhi rahimahullah fanabi sọlọ sọ pé allahumma ja'alni minat tawwabin wa ja'alni minal mutatahhirin ẹ̀sán yóò ti jẹ́ tiẹ̀ náà. tọ́ nígbà tí àṣìṣe kan tó wá wá lọ́dọ̀ àwọn èèyàn tí máa fi fún un tó waj'alni min ibadika as-salihin. àdúrà tó dáa ni o àmọ́ kò dáa ń bẹ̀ torí fún anabi òní ká sọ bẹ́ẹ̀ níparí àlùwàlà o kése mi lọ́kàn nínú àwọn ẹrú rẹ tí máa ṣe dáadáa àdúrà tó dáa ni àmọ́ kò dáa ń bẹ̀ o torí anabi òní ká sí. bákan náà níparí àlùwàlà nínú àwọn àṣìṣe olóòní pẹ̀lú mi ìdí kòkó sàdúrà yọmọ súfèé àjàjà àwọn bàbá màmá àwọn bàbá bàbá àti màmá màmá tí wọn kẹsìn kún kankan ẹrí tí wọn máa túde ni èmi ọwọ àmọ́ tẹsí islam ti ní ẹ máa túde níbo gan islam ti ní ẹ túde pékin kìlọ̀ sọ̀rọ̀ lọ́sẹ̀ náà nínú àtúnṣe olóòní pé sẹ́nu bá parí àrùn àlá ẹ wà á fomi sẹ́nu yóò fi gèzẹ́sì ẹnu kótó di pé ń wo sẹ́mà yóò tún wá nàka ìyá ilé fomi sẹ́nu ká tún sọ̀rọ̀ bí kò lè tẹ́sẹ̀ lórí akramakumullah hadith wa lórí pé ká wo sẹ́mà nígbà tá a máa ń ṣàdúrà parí àlùwàlà ìwádìí ti ọ̀sọ́ pé nàka kò sì sọ bomi sẹ́nu ara àṣìṣe náà nínú àṣìṣe òun náà ní ká máa ṣe díkìrì ńtẹ̀lé ńtẹ̀lé nínú àlùwàlá wa tá ìparí báyà yàn sí ìléwọ wọn rí tọba fẹ bọ yọọ máa sọ pé Allahumma bayyid wajhi yawma tabyaddu wujuhun wa taswaddu wujuh ṣé wọn lọ jẹ́ kí ojú tèmi ọtẹ ìmọ́lẹ̀ lọ́jọ́ tí àwọn ojú kan tẹ mọ́lẹ̀ táwọn ojú kan sì dúdú birikiti mo là náà sì ní ká máa ṣerú àdúrà náà kò sí tí wọn bá ń bẹ ẹnu ẹni tí ń ṣerú àdúrà bẹ́ẹ̀ karamba nílò ìṣe fún ọbẹ tó bá wá dé tó ti fẹ́ kọ ọwọ́ rẹ̀ ọ̀tún yóò máa ṣàdúrà pé Allahumma a'tini kitabi biyamini wọ́n lọ́n bọ́ bá fún mi síra àtijọ́ gbẹ́ndé ọwọ́ ọ̀tún ló ti fún mi tó gbogbo eléyìí kò sínú súnà àdéhìí tó mú wa irú rẹ̀ bá wà irọ́ lásán ni kò fẹsẹ̀ rìn lẹ̀ dọ́tà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. bákan náà nínú àṣìṣe òun náà ní pé ńgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlà ká máa fọwọ́ wa méjèèjì pọ̀ fífọ ọwọ́ méjèèjì pọ̀ níbẹ̀rẹ̀ àlùwàlà àti sẹ́yìn nítorí kí èyí tó dọ́gba tí súnà fi hàn wá ọ̀nà tí a ń fọ owó kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ ọba àfọlẹ́ kọ̀ọ̀kan ọba àfọlẹ́ méjì méjì ọba àsìfọlẹ́ mẹ́ta mẹ́ta ṣùgbọ́n àní ìfọ̀lá kọ̀pọ̀ àfọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni tó eléyìí fi hàn wá pé àtisẹ́ ni à ń fọwọ́ méjèèjì kọ́ táwọn èèyàn máa jẹun nítorí pé àwọn ìwàyà ti tó wá tó pọ̀ àwọn sọ pé ànábì sallallahu alaihi wasallam níbẹ̀rẹ̀ àlùwàlá ó máa ń fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta eléyìí lọ́pọ̀lọpọ̀ dì mí pé àwọn ah, afẹ́fọ́ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta bá pè máa á máa fi gbóra wọn. àwọn ìwàyà kan tó wá wá ọ̀kan sọ ike ànábì sallallahu alaihi wasallam ó fọwọ́ rẹ̀ ọ̀tún àti ọwọ́ rẹ̀ òsì marratayn marratayn ọ̀kan sọ wípé ọfọ ọwọ́ rẹ̀ ọ̀tún ọfọ ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ òkè tẹ̀lẹ́tẹ̀n tẹ̀lẹ́tẹ̀n. ẹ̀jẹ̀ ìdí ẹ̀ bá wa sí mi. sọ níbi torípé nǹkan ọ̀yẹ́ lómi yọkàn máa fẹnu wa rọ́ọ̀tù lásán ní nígbà tẹ́sí òye wọn wọ́n sì fẹ́ sí àwọn èèyàn lọ́nà gbẹ̀dá wọn ti ń ṣe tipẹ́ gbọ́dọ̀ ẹnì kó sọ àlọ́ olódò nìyí tipẹ́ olódò nìyí tipẹ́. ẹ̀yẹn wo bó ni túmọ̀ rẹ̀ ikú ọfọwọ́ rẹ̀ méjèèjì marratẹ́ yìí ni marratẹ́ ọfọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mejì méjì rìwáyà kẹ̀kẹ́jì ọfọwọ́ rẹ̀ méjèèjì tẹ̀lẹ́ẹ̀sẹ̀n tẹ̀lẹ́ẹ̀sẹ̀ kéde tẹ̀lẹ́ẹ̀sẹ̀ wọ́n wí lẹ́ẹ̀mejì tẹ̀lẹ́ẹ̀sẹ̀n tẹ̀lẹ́ẹ̀sẹ̀n ọfọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta. eléyìí ti yé léde lárúbáwá àfi téèyàn bá gbédè àdúpẹ́ fọlọ́ bí tó bá ti lè mú wọn tún gbólóhùn yẹn wílẹ̀ méjì ó túmọ̀ sí pé kullu wahidatin ala hida wọ́n fọ wọ́pọ̀ kanu méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n sọ fún wa léde yorùbá náà wípé ẹ fún àwọn ọmọ méjèèjì ní méjì méjì àti ẹ fún àwọn ọmọ méjèèjì ní méjì ẹ fún àwọn ọmọ méjèèjì ní mẹ́ta mẹ́ta àti ẹ fún àwọn ọmọ méjèèjì ní mẹ́ta kòròkò ẹgbọ́ yorùbá bá wọn tontori ẹ ṣe bá sọ pé adúrú rí wáyà tó wá ẹ lọ sí kùlẹ̀ tó ṣẹlẹ̀ à ẹ lọ kẹ́kọ̀ọ́ nípa kọ́ńtì ọ̀f àwọn kọ́ yín ní pípẹ́ rí gbogbo rìwáyà tó wà tí ẹ sì ti gbọ́ tẹ sọ pé ọkọ mi bèjì lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ gbọ́ yìí o eléyìí tí wọ́n là láti máa ṣàlàyé rẹ̀ nítorí pé alimọ́tìmọ́lù yọ̀ṣùmọ́lù alẹ́lùmọ́bàyẹn ẹ̀ ń tún ọ̀ bá ti là èyí tí wọ́n là yọ̀ máa ṣàlàyé rẹ̀ rìwáyà wọn bá pẹgbẹ ẹyọ kan tó ṣàlàyé yìí láàmú fi ṣàlàyé ẹ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé a máa fọwọ́ méjèèjì ọba àkọlẹ kọ̀ọ̀kan ọba àkọlẹ méjì méjì ọba àkọlẹ mẹ́ta mẹ́ta tó nǹkan tó máa tẹ ẹnìkan á ní ẹ ọwọ́ ọmọ bá ti lè méjèèjì náà méjì méjì ọmọ bá méjèèjì náà àwọn àbí pé sọ ọmọ bó ti lè fọwọ́ kà ó ní bẹ́ẹ̀ torí pé ọwọ́ ọ̀tún ò sí fọ̀ àfikún ọwọ́ òsì ọba nìkan ọwọ́ òsì ò sí fọ̀ àfikún ọwọ́ ọ̀tún ọba nìkan ọ̀dà fọwọ́ ọ̀tún kí n rí tọ́ba fẹ́ jẹun ọwọ́ ọ̀dọ́ máa fọ̀ ọlọ́wọ́ ọ̀tún èwo ló fi fọ̀ tọ́kàn ṣe báyìí ni àbó tó máa ń lo ọwọ́ òsì ràn lọ ó lọ́wọ́ òsì lè ràn lọ òbúrú pápá fúnra àwọn bàbá mẹ́kọ̀ọ́ tó ọfọwọ́ sí ó fi fọ́ ó fi fọ́ adẹ́kọ̀ kàn ọ̀yà tó fọ́ọ́rù rẹ̀ lẹ́ẹ̀kan sí méjì nù tó fọ́ọ́rù rẹ̀ lẹ́ẹ̀kan sí mẹ́ta nù torí pé ńgbà tó ń lọ owó láti fọwọ́ ó rí i pé omi yẹn ò ní dé òdi ọwọ́ rẹ̀ o yọ ọmọ nínú àtẹ́lẹwọ́ rẹ̀ o àsìkò tó fẹ́ fọwọ́ sí ó rí i pé omi ò ní dé òdi ọwọ́ rẹ̀ ọ̀tún yọ ọmọ nínú àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀tún ló lò láti fi fọ ọwọ́ sí ọwọ́ very clear eléyìí jẹ́ gbàm nínú àtìsí òun náà ní bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń fa omi símú tí wọn ò ní fà á mú àmọ́ wọn kàn fi lọ mú ni ó ti fomi sọ́mọ ká rẹ̀ lọ́wọ́ àfihàn anú mú tó fi ra anú mú eléyìí ṣeré ni wọ́n bí yẹ pé ń ṣeré kọ̀sàlùwàlá kọ̀sàlùwàlá rárá torí wọn ní kẹ fa omi símú nínú àti sànàbì muhammed sallallahu alayhi wa sallam oníwà báyìí fẹlẹsẹńṣà ilẹ ẹntẹkùnà fáìmà fa omi símú dáadáa àyàfi tó máa ti sèyà ìyẹn ni kíkọ́ máa ti sèyà má fa símú dáadáa torí ọba sèyà mọ̀ rẹ jẹ tọ afa símú dáadáa bó láti wá sí abùsọ̀wọ̀ àwọn àgbélọ́símú wa á fi fà á tàbá ti wá fà ẹ̀rí bọ́pọ̀lọpọ̀ tó ṣe máa fẹ́ omi jáde wọ́n ìfẹ́ nǹkan kan jáde àwọn olùmọ̀sọ yìí pé wàá di mú rẹ mú kàhẹ́yì ẹtì mọ́mùtẹ́kẹ́pẹ́yì wàá di mú rẹ mú bí ẹni tí ń fọkún bẹ́ẹ̀ lẹ́sìn fẹ́ omi jáde débi kí lọ́dọ̀ àwọn fòfò ha wọ́n ní tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ò sí ìfẹ́ jáde wọ́n ń tan ara rẹ jẹ wàá fi ìka àtàǹpàkò rẹ àti tìfábẹ̀là wàá fi lórí imú rẹ wàá wá pẹ̀ jáde. tọ́ nínú àṣìṣe onáà ní kó orí kẹ́nìkan sálò alálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ wá bomi ẹ̀kún ọkọ̀ ọ wá mú nínú omi yẹn ó fi yọnu ó tún mú ìtókù ọkọ̀ àti lọ́wọ́ sọ pé bá lọ aláwo lọ sọ́mọ̀ kọjọ́ nínú tó bá jọ lọ́wọ́ fọwọ́ gbó tó bá fọwọ́ gbó tán lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ìgbà náà lọ́dún tẹ̀ wá fa omi sínú lẹ́ẹ̀mẹ́ta á sọ pé tẹ́yìn náà wí kọ̀báàdì ètò náà ẹ̀ tún náà kọ́dà ètò pọ̀ jù ní ètò ìyẹn lọ́pọ̀ jù nínú táwọn àti sọ̀rọ̀ bá àdìsọ́ làmà nínú àtúnṣe òun náà ní ká kó ìdajì ojú ìdajì ilẹ̀ nínú àlùwàlà ẹrẹ lomi ọkọ bọjú báyìí nínú àlọ alára nígbà téèyàn ń bọjú láàárọ̀ pọ ní yọkọ bọ báyìí gbogbo àwọn ibi ìdẹtí rẹ lọ síbi etí yọ pàṣẹ lọsùn àti lọsùn ẹfi yẹ pé kò sàlù àlà o kò sàlù àlà rárá ó ń tara rẹ jẹ nínú àṣìṣe ni ká parí kọ bẹ̀rẹ̀ sí ní fọ ojú láti ibi tí orí rẹ pàdé yóò wá bẹ̀rẹ̀ láti ṣe àwùjẹ yóò ló ń fọjú ṣé ojú èèyàn ń bẹ láwùjẹ kò sójú láwùjẹ ọlọ́kàn gádàrà pé wò ní nírun lórí ni ibi tó ti gbogbo èèyàn tó nọ́mà ti bẹ̀rẹ̀ wọn náà ti fọjú rẹ̀ àwọn èèyàn kan wà fẹ́ sọ ọlọ́run ti dá wọn irun máa ń ní gbogbo wa tí wọ́n báyìí kọ̀ sọ pé ibi tí irun ò ti wù ló ti bẹ̀rẹ̀ rárá ibi tó ti gbogbo èèyàn tó nọ́mà ìníwọ́n náà ti bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀dù rẹ̀ irun ọ̀bá wà ń bẹ̀. nínú àwọn àtúnṣe òun náà ní pé àwọn ọmọ ká wa tọwọ́ àti tẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìyà nígbà tí wọ́n bá ń sálù àlọ́ bó lọ́kàn ti fẹ́ balẹ̀ fún mi débi síbi ọkàn ò lè balẹ̀ àfi kẹ́ ẹ yá kẹ́ ẹ yá kẹ́ ẹ yá lọ́nà tí ó fi dáhìn ló ti fún mi débi síbi. bákan náà nínú àtúnṣe òun náà ni ká fọsẹ̀ ká má fọ gìgísẹ̀ dáadáa ká fọsẹ̀ ká má fọ àtẹlẹsẹ̀ dáadáa kásálù alákàbù jẹ̀ǹjẹ̀ pọ̀ sẹ́kùn bẹ́ẹ̀ àtìsí ńlá nù yóò mú kọjá pé gbogbo sọ láti sábà fi rà lù alábẹ́ẹ̀sẹ̀ àti ìdànù lásán ni kò nítumà èèyàn nígbà ládàá mbẹ nínú àwọn àtìsí iná nípa arẹ nìkan lẹ́gbẹ̀ẹ́ wa ike ń ṣe àlù alájẹ gbogbo fífẹ ẹ̀ka fọ ẹ̀fọ́ kanífọ àwọn àtọ̀pẹ́ mẹ́tamẹ́ta ni bàbá fọlẹ́ kọ̀ọ̀kan náà kò burú torí pé anabi sallallahu alaihi wasallam sálò alálẹ́ kọ̀ọ̀kan ó sì tún sálò alálẹ́ méjì méjì ó tún sálò alálẹ́ mẹ́ta mẹ́ta àmọ́ kò síbi tó ti sálò alálẹ́ mẹ́rin mẹ́rin gbogbo ẹni tó bá ti lékún lórí mẹ́ta tọ eléyìí faqad zalama faqad ta'adda wa asa'a wa zalama bẹ́ẹ̀ ló ti wá lórí riwaya Abi ẹni tó bá ti ti jẹ mẹ́ta lọ onítọ̀ ti ta ẹnu àlọ́ lọ́ọ̀ ó ti hùwà ìdá ó sì ti tàbùkù kò gbọ́dọ̀ jẹ mẹ́ta mẹ́ta lọ a lè fọ àwọn oríkèé wa lẹ́kọ̀ọ́ kan a lè fọ lẹ́ẹ̀mejì méjì a lè fọ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta kọ́dọ̀ tó tọ́ kọ́ fọbì kan lẹ́ẹ̀kan ibòmíì lẹ́ẹ̀mejì ibòmíì lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀ ló wà nù súnà fànàbí sallallahu alaihi wasallam ń ṣe bẹ́ẹ̀ nínú àlùwàlá rẹ̀ bó tilẹ̀ jẹ́ pọ́ bani sẹ́ni tí wọ́n mọ̀ nípa ẹ̀ kọ́ alálùwàlá tó ń fẹ́ ṣe ẹ̀kọ́ kan péré ló ń fẹ́ fọ àwọn oríkèé wọn a ọba nílẹrù nítorí pé ẹni tí wọn mọ nípa òfin ẹsẹ ó súnmọ́ kálù àlá àwọn ọmọdé àlù àlá nítorí pé ńgbà wọn ni kò fọ lẹ́ẹ̀mẹ́ta gan orí ẹ̀kẹta nílò àbújá ǹjẹ́ kùmí tó parẹ́ wọn ò ní sọfọ àpilẹ̀ lórí àkọ́kọ́ lásán ọ̀dájú pọ̀pọ̀lọpọ̀ ó ti sọ̀lẹ́ láì sàlù àlá ni nínú àwọn àti wọn náà ní ká sí omi lẹ́yà nínú àlùwàlá wa ìtayẹnu àlàlélẹ́yìn anábì sallallahu alaihi wasallam ọkùnrin wa. àgbọ̀dọ̀ tí ayẹnu àlà nínú mara ó sì tún lọ àgbọ̀dọ̀ tí ayẹnu àlà nínú wa àgbọ̀dọ̀ tí ayẹnu àlà nínú mara sí wọ́n níbo ní tí ayẹnu àlà ó sì wà nínú mara oná ní ká lo mí lòkulò oríkèé tání ká fọ lẹ́ẹ̀mẹ́ta alákòjúwe kọ́ máa lọ ìta àlà ni bákan náà láti ta àlà nù àdúrà nítorí ọmọ kò tó lè jẹ́ nǹkan tó lọ́wọ́ bá ti kádàrá fẹ́lòmíì kọ́ wa sọ pé wọ́n ní kọ́lọ́ ó fún ọ̀dà tí kò gbádùn bí ẹni tí ń bẹ lọ níbi wọ́n bá ti ní ọ̀rọ̀ bí yawm al-qiyamati maqaman mahmuda allahumma ba'athni yawm al-qiyamati maqaman mahmuda síbẹ̀ tí mo pé al-maqam mahmud kálọ̀ lọ́wọ́ gbé dìde ń bẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ pé wọ́n gbé gàtà anabi ẹni kọ́lọ́ ó fún ọ ọ̀ ń tara rẹ jẹ bí àwọn Yorùbá lẹ́fù tí wọ́n mọ̀ pé àwọn ń ṣàdúrà tí wọ́n ń ṣépè tí wọ́n rò pé àwọn ń ṣàdúrà ipe ọlọ òkìkí ànábì là ń tọrọ ẹgbọrọ òkìkí ànábì là ń tọrọ bóòlù tí wàá lè lókìkí ànábì ọdá tó pé sọkúsọ lásán ni àbí kéèyàn sọ ike wọlọ ilé tó fẹ́ fún ànábì Ibrahim nínú okun mi mọ́fà ànábì Ibrahim ìtayẹnu alamiyan a gbọ́dọ̀ tayẹnu ala nínú àdúrà wa tọ́ lè jẹba àwọn kí ni ẹrí tí kéèyàn máa sọ̀rọ̀ tí máa ń sálùwà sọ́tọ̀ àbí ọ̀tọ̀ nàá ṣe ẹ̀yin ọ̀kọ̀ fún yàn rí pé aa ẹ bá lù wà lálẹ́ tòní láti tèmi ká máa wò pé ọ̀tọ̀ ká sọ̀rọ̀ tá a máa ń sálùwà ẹ̀rí wo lórí ká máa sọ̀rọ̀ tá a máa ń sálùwà kò sí ó lè sọ̀rọ̀ tó máa ń sálùwà gbàdé ìsìnkú ti ṣe sọ̀rẹ́ àmọ́ irú ọ̀rọ̀ wo lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó dáa ni àbí sọ̀kúsọ sọ̀rọ̀ tó sún wa ni àbí ètò yẹn fi bá bínú ọlọ́run pàdé sẹ́gbọ̀n ló ń pè ní àbófòfó tẹ́lọ̀ lọ́n pa àbọ̀rọ̀ òkú ọ̀rọ̀ tẹ́tẹ́ tí o bá ti tẹ́ bẹ́ẹ̀ ó ní problem ọ̀rọ̀ tó ń sọ ọ̀tàkùtọ̀ lọ kọ̀tàkùfín rẹ̀ kò sẹ́ni tó ní kọ́ ọ sọ̀rọ̀ tó ń bá ń sálọ àlà bákan náà kí lè rí síta bá sàlù aláta ká wá aṣọ ọ̀lẹ́ wa àbí ìnura ká fi nu àwọn oríkèé wa tọ́tọ̀ àbí ọ̀tọ̀ ẹni tí wọn bá sálù aláṣẹ tí máa nu oríkèé rẹ ó pé kí ló ń nù tọrọ wa nù hadithi Maimuna ìgbà náà ti sálù aláṣẹ wọn wá fún ìnura wa fún kíkó fi nu wọ ànábì ọgbà ọwọ́ làná mi fi ń wá àwọn omi dọ́wà lára rẹ̀ dànù. Sáà ti tún rí náà àdìsí mi, wọn àbí sọlọ́lá àti làǹṣàlùwàlà, ó fi nǹkan nura. Lórí àdìsí Mẹ̀múnà náà ṣígbà ń tọ́ka sí ni pé àti nùnù àti àìnù wọ́n dọ́gba. Tó bá wọ̀ fi nǹkan nu, tó bá wọ̀ wọ́n fi nǹkan nura wọlọ́mà. Bákan náà nínú àṣìṣe, òun náà ní kí tó bá kan wípé àárò mi tá a fẹ́ fi tẹ̀yẹ̀ mọ́. ọ̀pọ̀lọpọ̀ máa wò yí pé tẹ̀yẹ́mù yẹn dandan ẹ̀mejì la gbọ́dọ̀ fọwọ́ gbalẹ̀ ẹ̀mejì la gbọ́dọ̀ fọwọ́ lulẹ̀ tẹ́bá ṣe tẹ̀yẹ́mù lójú àwọn èèyàn wò ẹ wá fọwọ́ gbalẹ̀ lẹ̀ ẹbí pọ́ oṣù yín kárí ẹtún fi pa ọwọ́ yín títí dé ọrùn ọwọ́ gbadúgbadú gbogbo èèyàn tàpọ̀ ẹ méjìlá fọwọ́ gbalẹ̀ tábà fẹ́ ti tẹ̀ ẹ́ mọ̀ tàlá kọ̀kọ́ àfi gbọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì àfi pa ọwọ́ títí kárí ìgbàwọ́ ọ̀tún àti tòsí eléyìí ń gan la ti ṣe tẹ̀yẹ́ mùmù tó dúró lórí kábọ́jú káṣí pa ọwọ́ wa méjèèjì sí ọrùn ọwọ́ ọ̀ǹgàgà ní súnà nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadithi Ammar ibn Yasir radiyallahu anhuma. nínú àwọn àti oní ẹ̀là àkókò sọ̀lẹ́ ká máa ṣe sọ̀lẹ́ ṣáájú àkókò rẹ̀ ó ti bà ọ̀pọ̀lọpọ̀ jẹ́ o ọba ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pàápàá jùlọ sọ̀láàtì làásùn àti sọ̀láàtì làìṣà láwùjọ wa ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ gbà làwọn èèyàn máa ti sọ̀láàtì làásùn kákòókò tótó ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ gbà làwọn èèyàn máa ṣe sọ̀láàtì làìṣà kótó wọlé. lápèjúwe wọ́n sọ fún wa pé áfírí wọlé lásìkò tá a wà nù ẹ̀ nísìn ní seventeen minutes after four tẹ̀mọ̀ ká kúkú nǹkan lọ́yẹ ká pèpè fún sọ̀dà láti wá fi àwọn ìṣẹ́jú kan lẹ̀ fáwọn èèyàn láti ṣèpalẹ̀ máa ti wá sí mọ́ṣáláṣí ẹni tí ń sàlùwàlá kọ́ parí àlùwàlá rẹ̀ bóyá ìṣẹ́jú márùn bóyá ìṣẹ́jú mẹ́wàá àbí ju bẹ́ẹ̀ lọ ẹ̀yìn ìgbà náà láti ti kọ́ ọmọ. àwọn kẹ́kíwájú kí ni magrib làwọn retí wọ́n ti fi asùn látàgò mẹ́rin léde wọn wọ́n ní sọ látàgò mẹ́rin àmọ́ ah, ti ń jẹ́ bẹ́ẹ̀. àkùrọ̀ lòókù mọ̀ wá bẹ́lẹ̀ bá yé wa ẹni tó ti sọ láti láti ilẹ̀ tó rí sẹ́yìn kọrí sí ọ wá wá ń dọ̀gbìn dàlùkìyàm fáìlì rẹ ọkọ̀ zero fún ìgbà púpọ̀ nù gbèsè ayé rẹ fún òṣèlú láti lò. àwọn àkókò kan bẹ jẹ́kí áfírí oṣù wọlé kan ká gun mẹ́rin tó lù. àkókò mẹ́wẹ̀ yóò ṣe déédéé papò mẹ́rin lọ wọlé. táwọn ni bàbá wa tọ́gbà wa látọ̀dọ̀ ànábì pa aago mẹ́rin náà ni ọ̀jẹ̀ tàbí sọ pé sọ láti aago mẹ́rin wọ́n tún ní sọ̀láàtì aago méjì sọ̀láàtì gbòòrò tó yẹ kó ti wọlé ṣáájú kó tó di pé aago kan lù lọ́pọ̀lọpọ̀ gbà àwa ní pèpè fún ó dìgbà tá aago méjì bá lù gérégé à ń fi yan ráre à ń sì ń ká lójú ẹ̀wà dánwò ńlá báyìí màkà ṣe ń sìn yàn yóò máa ṣe wọ́n ti bá ti gbó àìmọ̀kà burúkú ọ̀tọ̀ ní jáǹkà nu síra ọ̀tọ̀ ní jáǹtẹ̀lì. sọláàtì ìṣá lọ́pọ̀lọpọ̀ ọgbà láwùjọ wa àsìkò ètì tó tó a máa ṣe. nítorí pé àsìkò tí àwọn pápá tí ó tọ́ka sí kí àsìkò ìṣá ìfi tójú ọ̀ wọlé lẹ́yìn Maghrib sí ìṣá yẹn á rí bí wákàtí kan. eléyìí tó túmọ̀ sí pé tó bá ṣe pé aago méje kọjá ìṣẹ́jú mẹ́wàá bá ní mọ́gírìbù bá wọlé a jẹ́ pé a gbọ́dọ̀ retí sọ láti lè ṣe àkóyọ wọlé ṣáájú nǹkan bíi aago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́wàá láwùjọ yorùbá ńkọ kíni tí kálukú ti délé títí ń jẹ àmàlà àtọbẹ̀ lúrú torí àmàlà yìí náà sáni tá wọn máa ti sọ láti kákòókò rè ó tó tú àti dànù ẹ dákun bó là ń kánjú lọ tí kò sì dájọ́ àrùn ọ̀dọ́ sí èèyàn wà yọ lọ bọ́lọ̀ pẹ̀lú pé o gbélé ayé o ní sọ láti lọ ìṣà torí rẹ̀ ká máa ṣe sọ láti ṣáájú àkókò rẹ̀ kí ṣe ń tọ́tọ̀ ká tún wọn á máa lọ lára kọjá pé lẹ́yìn gbàtà àkókò rẹ̀ bá lọ ilá tó ṣe aburú ńlá ni gẹ́gẹ́ bí àwọn alákọ̀ọ́kọ̀ pé àkàpọ̀ sọ̀láàtì ìní gba láìfọ́lọ̀ wọn bá sìn lójú ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ láwùjọ wa jẹ́ kí wọn ní ti sọ̀láàtì zuhur kí wọn ní ti asr wọn ní ti wọn ní ti wọn ní ti maghrib ó dìgbà sákòókò ìṣá ìbátan ìṣá aláṣẹ ilẹ̀ pé aago méjì àbọ̀ yọmọ akọ̀pọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń ti sọ láti kọ̀ọ̀kan lákòókò rẹ̀ wọ́n farabalẹ̀ sí gbówó wa ti pèsè bá ti gbọ́ bọ́ẹ́ ó ti di àsúrése àkántúnṣe àrọ́pọ̀ṣe torí ẹ̀ a gbọ́dọ̀ tún lọ́sọ̀ láti lára àti sí ńlá ni. akramakumullah tẹ́lẹ̀ bá yí wa nínú àwọn àtúnṣe eléyìí tá a máa ń ṣe níbi ìpèpè fún sọlá ó náà ní pé ẹni tí ọ̀sán kó pèpè fún sọlá ló máa ń pèpè fún lọ́pọ̀lọpọ̀ amọ́síláṣí láwùjọ wa àwọn èèyàn tó ṣe pé wọn ò lóhùn àwọn èèyàn tó ṣe pé wọn ò lóhùn ohun wọn kò lọ sókè àwọn náà máa pèsè fún sọlá láwùjọ wa pẹpẹtẹ lómi máa pèsè fún sọlá kò ní yàtọ̀ sí pé báyà wọ́n ń tẹ̀sẹ̀rí ọkọ̀ ẹ sọ ma kọ́ tó bá ti ṣe tán wọ́n Abdullahi ibn Zayd tó rí lójú àlá ike bá ti ṣe máa pèsè fún tọ́lá tó Muhammad arábìnrin sọ ń tó orí tí wọ́n sọ fún ọ lójú àlá sọ fún Bilal fẹ ìnáwó àǹdà mi ń sọ fún òtẹlẹ nítorí pé Bilal ohun rẹ̀ ń lo òkè jíjẹ lọ. bí ọ̀kan nínú májèmí eléyìí tá a máa wò níbi àti pé kéèyàn máa pèpè fún sọlá òun náà gbóhùn rẹ̀ ṣe ń rìn torí pé ìpèpè fún sọlá. náà dà o a gbọ́dọ̀ dáhùn nílé gbẹ a gbọ́dọ̀ dáhùn lórí tọ̀ torí ẹ̀ èèyàn lè jẹ́ gbèsè dídàn lọ́nà tó ti pé ńgbà tí ọba padà kú ń bẹ̀ gbogbo gbólóhùn tó wá wí wọ́n wàá tún wí ó tún wí wọ́n wàá wọn ni kò sí lẹ́yìn rẹ̀ nínú àwọn àtìsẹ́ onáà ní kí máa ń pèpè fún sọ láti débi ashhadu anna muhammadan rasulullah lẹ́bàá ara àwọn èèyàn tẹ́sí báyìí wọ́n mú àtàǹpàkò wọn àtàǹpàkò ọ̀tún àti tẹ̀sí wọ́n wá tutọ́ sí wọ́n wá gbé lọ sójú wọn wọ́n fi ra lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n ti sọ pé ashadu anna Muhammad rasulullah wọ́n tún tutọ́ sí wọ́n tún fi bọ́ ojú wọn lẹ́ẹ̀mẹ́ta kí ló dé wọ́n á nítorí téèyàn bá ń ṣe bẹ́ẹ̀ ojú rẹ̀ ní kọ́ láéláé irọ́ láti irọ́ láti. torí di eléyìí eléyìí ò sí nínú sunnah anábà Muhammad sallallahu alaihi wasallam wọ́n kọ́ fẹ́ kó ti fọ́n tọ́ka sí irú rẹ̀ ní madhabu àbí Hanifa. bákan náà nínú àwọn àṣìṣe òun náà náà ni tí wọ́n ti kọ́ ọmọ àwọn yẹn kan tó máa ń dáhùn ètò àtàlẹ́ sàmì ká máa dáhùn torí rẹ̀ wọ́n máa ń ti kọ́ ọmọ máa dáhùn ọmọ tó bá sọ pé ashhadu anna muhammadan rasulullah ọ sọ pé kí ni sallallahu alayhi wa sallam. sẹ́ni tí ń pè kọ́mọ bá sọ pé kọ́dé kọ́mọ ti sọ̀rẹ̀ ẹgbẹ́ táwọn mi ọmọ sọ pé aqamaha Allahu wa adamaha kò sínú súnà àti ẹ̀sọ́ pé gbogbo kọ́mọ gàmá dáhùn apá kan náà olùmọ̀ sọ pé kò sí yàtọ̀ láàrin kọ́mọ àti ìpèpè fún sọ̀rẹ̀ àwọn sọ pé yàtọ̀ wà láàrin ìpèpè fún sọlá àti ànábì sọlọ́lá àti ní ọ̀sọ̀ kejì dákẹ́ mẹ́tọ́ mọ́ ẹgbẹ́ náà fàkóóló nígbà máa yọ kó bẹ́ẹ̀ ni wọ́n máa ń pèpè ọmọ náà ní pèpè fún sọlá dòṣùgbọ́n bíi ká dáǹkọ̀ bíi ti ká dáǹkọ̀ eléyìí jẹ́ báwọn. wọ́n ní àwọn míì tó bá sọ pé la ilaha illallah ní ìparí ìpèpè fún sọlá wọ́n wá sọ pé haqqan ẹgbẹ́ bá délẹ̀ lárúbá ẹgbọ́ bẹ́ẹ̀ lárúbá gbogbo rádaràdá pọ̀ lọ́wọ́ ẹlòmínú wa gbàdọ̀ pé la ilaha illallah kò sọ́ba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi ọlọ́ àwọn wa dá sọ haqqan ní lódodo dáńbì ọ̀pẹ kan sọ pé haqqan ìdí wọn náà sọ ní kí ni tó fi jẹ́ pé wà nìkan lọ́gbọ̀ má yíyọ mọ́sálásí lẹ́nu kò sínú súnà tó kó kálukó gbóǹsókè ìmáàmù nìkan ní gbóǹsókè ìmáàmù ọmọ wa ṣàkíyèsí bóò lèèyàn tó wà lẹ́yìn ó ti pọ̀ tó bẹ́ẹ̀ lóhùn rẹ̀ ó máa lò bẹ́ẹ̀ lóhùn rẹ̀ ó máa lò tí wọ́n bá pọ̀ lọ títí díẹ̀ lóhùn rẹ̀ ó lò wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ ohun lè má mú la fẹ́ gbọ́ kìí ṣe díẹ̀. ẹ̀yin ẹ̀kú adúrú jíjẹ́ sábàbí títọ̀ láti ọ̀dàrú tọ́pọ̀lọpọ̀ máa jẹ́. nígbà tí àmọ́ ike allahu akbar tilẹ̀ máàmù nìkan la fẹ́ gbọ́ tóníkàlùkù ọmọ sí allahu akbar gbọ́n sókè síbẹ̀ mọ̀ pé lè máàmù ti rùkú àlè máàmù ti forí kalẹ̀ ẹnìkan tó pẹ́ dé òun á fẹ́ darapọ̀ mẹ́jẹ̀má dọ́bà ní allahu akbar gbogbo àbá gbórí pé ìmáàmù ti dé ni ó ti gbórí òkè láì mọ̀ pé kàràmbání yìí olóńgbòhùn òkè ló fi bá sọláàtì wa lọ́fẹ́ bàjẹ́ àìmọye irú ẹ̀ ti ṣẹlẹ̀ tí ọba ṣẹlẹ̀ sọkùnrin yọ ṣẹlẹ̀ sáwọn obìnrin bí tí wọ́n wà àìmọye rẹ̀ sáwọn máa ṣẹlẹ̀ sáwọn ọkùnrin torí rẹ̀ eléyìí tọ́tọ́ gbanu súnà òun náà ni pé ohun lè máàmù nìkan ni ká máa gbọ́ àbùkátà ti ẹni tó wà lẹ́yìn rẹ̀ pé ká gbọ́ ọ̀wọ́ sọ̀bùnà òwòlùkà ìwọ lọ́mọ kan sọ̀rọ̀ òbùkátà láti gbóhùn sókè ìmáàmù nìkan ni ọmọ gbóhùn sókè lọ́dọ̀ ìmáàmù Malik nínú mọ́tàbù rẹ̀ àwọn ń fẹ́ pé kíkálukú náà gbóhùn òkè báyà lọ́gbà àwọn èèyàn jẹ́ láwùjọ wa ìtọ́dọ́gba nu súnà ní pé rárá rárá rárá òun lè má mú nìkan la fẹ́ gbọ́ kéèyàn yóò kó gbóhùn rẹ̀ pamọ́. bẹ́ẹ̀ náà ẹ rí i pé nígbà míì Allahu akbar táwọn èèyàn máa wí nǹkan gẹ́gẹ́ bí mú wá níbi ìpèpè fún sọ́lá ó pé gbọ́ pẹ́gbẹ̀rún lórí ìfìrífì. kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn wa ṣùgbọ́n wà fi ó sì wù kí wọ́n tò wá dọ́gba pẹ̀lú àwọn ẹni tí ń fi màá tẹ́sí tó bá ti dọ́gbìn dàgbìyà eléyìí túmọ̀ sí pé à ń tẹ́ra wá jẹ́ pọ̀ á lè fi wọ́n wéra wọn ẹni tó mọ àwọn gbólóhùn yẹn wí àtẹni tí ọmọ wí èyí dàgbà jùlọ ìgbà tó ṣe pé gbogbo wọn dàgbà jù jẹun lọ àdàgbà jù ká gbowó lọ bó láti wá dàgbà jù kọ́ mọ̀ nípa ẹ̀sìn wa lọ lóbi dẹ́ pé tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ẹ̀sìn gbogbo èèyàn náà lọ́mọ ń parí. ẹ̀rẹ́ ló ní bó ti ṣe Allahu Akbar níbẹ̀rẹ̀ sọ̀lẹ́ oríṣiríṣi. ẹlòmíín sọ sọ pé الله أكبر الله أكبر kí ni jẹ́nà bákan náà ẹlòmíì ló sọ pé Allahu Akbar Akbar ẹ̀wọ̀ májì ń bọ̀ ló ti wá alif kaf ba ra akbar bákan náà àwọn èèyàn míì wọ́n tún máa dára sí rọ́ irú àwọn àṣìṣe táwọn ọmọ tọ́kì máa ṣe àwọn náà wá gbé wá nàìjíríà wá ń bì wọ́n dára sí rọ́ ṣé bá kó tètè wíì ẹ mọ̀ pé ibi tí kọ́ títí ń jáde ó yàtọ̀ sí ibi tí ká títí ń jáde káàfù wà ní kọ́ọ̀fù wà ní inú káàfù lọ́wọ́ àǹdí àtìbọ̀rù kìí ti kọ́ lédè lárúbáwá kúmá kò sí kò sí nínú àràbí lárúbáwá ṣíwà àmọ́ tí bíi ca children kò sí nínú èdè lárúbáwá. tọ́ wọ́n wá fẹ́ ṣe allahu akbar wọ́n á ní allahu akbar kí ni lẹ́yìn irọ́ lásán. ẹ̀rí tó tún máa dára sí rọ́ sọ́wọ́n á pé lè má mú yín ìwé lọ́kàn ti ṣe lè má mú ti bá yín náà. ẹ mọ̀ á Allahu Akbar àwọn olóòtú omi ni tún gba lẹ́nu rẹ̀ Allahu Akbar kọ́ ìmáà máa ń sọ bẹ́ẹ̀ náà ó rò pé ọ̀yẹ̀kẹ́ nìkan wá kan fún sódà táwọn tó ti gbódò wọn fi wọ rẹ̀ rẹ̀ báwò kọ́ kárí. àwọn tọ́kì àwọn ọlọ́mọ sọ pé sì ní wọn lọ́rẹ̀ẹ́. ní Madina lọ tọrọ bá pa wá pọ̀ náà pé gbogbogbò ìsọkúsọ tẹ́ ń sọ tẹ́ ń tẹ́ra ẹ̀ láti bàrúbà o yàtọ̀ à ah, àwọn tọ́kì náà máa káàfù pé jù á wà kọ́ ṣé káàfù náà ni á ti bá wò àbẹ́dẹ́ yín tẹ́ ń sọ kàlàǹfọ́ọ̀bì mo rò pé yé wa tó ń torí ẹ̀ kò ní ìdíkà máa dára sí ọ Allahu akbar Allahu akbar lárúbáwá sọ pé akbar kì í ṣe achi achi yẹn ti di nǹkan mi kò sí kan lárúbáwá àdúgbò ẹ̀fọ́ lọ. tọ́ nínú àṣìṣe ẹlòmíràn sọ pé bisimilahi rahman rahim owó jẹjẹ o ìmáàmù yẹ o nkẹtẹ yẹn ọkọ ni milhamdulilahi rọ́bà. Èwo ni Milhamdi kò tí yé wa tẹ máyà tọ́ wa máa wípé Milhamdulillah. So, bàbá ìyá béèrè, ah, àwọn máyà tó sọ báwọn, wípé Milhamdulillah. Tẹnìkan wá tó àkìrí wọn pé wọ́n ń ṣe bísímìlá ìjẹ́jẹ́ ni. Ìgbà tó bá wá ṣe bísímìlá ń parí, wọ́n wá jọ ẹ̀rẹ̀ mọ́fátíà ibi tó ti jẹ́ rẹ̀ mọ́ fásitì àná tó wá gbọ́n sókè fáǹsì nù kẹ́lẹ́ mọ̀ pé àwọn ọmọ tí ó kọjá àbí kíáfù abólódo burúkú wípé milhamdulilayi rabbil alamin a ọ mẹ́tẹ̀ kan rúlu sọ láti yẹn nọ́ọ̀lù ó sọ láti yẹn ṣe sọ láti ẹ̀ ń kàn tanra ẹ̀ ń jẹ fásitì àgbọn òdúró déédéé milhamdu sọ eléyìí ọ̀pọ̀ láwọn abìkan tí wọ́n ti máa ṣe ṣáínṣáín adúpẹ́ fọlọ́n nínú àtìsí òun náà ni pé kí lè má mú agbọ́n ọmọ mọ̀fá àti àti àdáwò lánàá nígbà tá a wá nílé má bí ọmọ fati àti ìjàmọ́ nǹkọ́ àìmọye pẹ́ táwọn mẹ́tíláṣí gbogbo kọ́dọ̀ kan ni wọn ó ní à nígbà sọ yẹn tó bá yẹ kó a bá fẹ́ lólẹ̀ yìí kò ní sí mẹ́tíláṣí kan tí lè má mú lò ó dúró gbogbo wọn lẹ́yọ àbáyọ wọn láwọn ọmọ tó ti máa dé ti pọ̀ àbí wọn pọ̀ wọn pọ̀ èwo la ti kú nígbà tí èsì kan ti ké ní rẹ̀ bọ́ ọlọ́run bí ọba ṣe ṣe yín ké káfí fúláyà rẹ̀ àwọn ọmọ kéékèèké wà alhamdulillah wọn ti alukura ni wọn máa ké wọn adákùn ọlọmọsílẹ máa ń bẹ wọn mọsílẹ máa ń bẹ ìmáàmù àwọn amakafa ti àǹkà kúkà ó lé ní alhamdulillah ẹ dákun alando alhamdu ó ṣe di alando bẹ́ẹ̀rẹ̀ lómi rọ́bì làálẹ̀ ni ó lè ní rọ́bù rọ́bù làálẹ̀ ni là àáyìn kò ní jáde bó ti yẹ ha kò ní jáde bó ti ṣe tọ́ ara ń rárá yẹn àràmà àlera gbogbo ọgbẹ́ kálífù aláǹtí kọ́ọ̀nù wọ́n mọ̀ kí bàbá mọ̀ tí ó kọ̀ àbódo bàbá ọ̀nsán àràmà àlera yìí nàdí ìyẹn wọ́n mi di gbogbo dẹ́dà oko jẹ. Ìyáka na abudu wa ìyáka na sahin. Hin a ẹ̀ ń tọrọ àbùkù. Dípò kọ́ sọ pé wọ́n lọ nìkan láàmú ẹ̀sìn ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá ràn lọ olúwọ lọ wọn nìkan láàmú ẹsẹ̀ ọ̀dọ̀ rẹ láti máa tọrọ àbùkù. èyí náà wọ́n ṣe ámì níparí àbùkù á dé ó dé ọ̀sọ̀ kalẹ̀ gbígbà ẹ̀ wá máa bẹ́ẹ̀ ṣe jìnnà mi ká lọ sáámi ẹ̀yìn nìkan. ní àlẹ́ ti fàdáwò ṣe lè máa mú. ẹlòmíì lè sọ pé ìhí dìnnà. ايقوم كم دفع صراط صراط المنتقيمة اهدنا الصراط المستقيم مثل المنتقيمة قالوا ميزة اهدنا صراط صراط لص الصاد دي سين صراط طاو بكلي تا صراط الذين صراط الذين وبجاء بقبع alẹ́ amta alẹ́ amta lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò sì mọ̀ pé ana amta lọ́lọ́run sọ alẹ́ amta náà ni èèyàn mẹ́wàá wá wá pàwọn fẹ́ẹ́ tẹ̀lé máàmù mọ́sálásí tuntun babadia alakọkọ aliamta ẹlẹ́kejì aliamta elekarun aliamta ẹlẹ́kẹrin aliamta ẹlẹ́karùn aliamta ẹlẹ́kẹfà aliamta ẹlẹ́kẹwàá anaamta. bí gbogbo ọ̀kọ̀ọ̀kan wá tí wọ́n ń jáde tí wọ́n fi kórè ẹlẹ́kẹ̀sán eh, wọn ò bí mi ju pátí àlọ́ ìṣàlọ́ èmi wọ́n mú àbá wọ́n kàn bá wọn sínú kọ́tà nìgbẹ́gbẹ́ nígbà kọ́mọ̀ nọ́mbà ten wọ́n mú ọwọ́ àjọ ọmọdé kékeré ẹ ti sojú sáájú o kò sojú sáájú ẹ̀yẹ ẹ̀mẹ́jọ ọjọ́ bò ń kẹ́lẹ́ mọ́ ẹ̀mẹ́tì kéde ẹ̀yẹ ìyá tó lè bá dá kálukú lójú àwọn tí wọ́n láwọn fẹ́ sílẹ̀ máa mú kálukó pè fati àfún wa ká gbọ́ ẹgbẹ́ máìkì fún wa kálukó bá ń ṣe aliamta aliamta aliamta aliamta àfà ọmọ tí wọ́n mú bá ní anàmdà alayhim tọ́ ìmáàmù ti fojú wọn àbí fojú wọn ọ̀rọ̀ fojú wọn wọ́n bọ́ ọ̀bẹ̀ wọn bá ló kú àwọn nàkàlí láì ẹ̀ nàkàlí òfò tẹ́ gbàka ara yín lẹ́sìn ọmọ ọlọ́mọ máa ṣe lè má mú sójà rẹ̀ ní ìlú Kano àwọn èèyàn mọ́sálásí wọ́n fura tó lè má mú ọmọ fati àti nígbà tí fati ọba ti dúró déédéé súrà yókù kọ́ kò ní dúró déédéé bọ́bá làwọn fẹ́ àwọn yan ikọ̀ kan nínú àwọn olùmọ̀ pé kí wọ́n bá wọn pè dáhùn fún fún lè má mú yìí táwọn òfin màpé fi ọ́ tẹ̀síwájú àbí òní tẹ̀síwájú kọ́ má dàbí pé wọ́n ṣàbòsí. àmọ́ ẹ dákun àwọn ọ̀fẹ́ kẹ dáadáwò yẹn ṣe láì jẹ́ pé àwọn wà bẹ̀. nítorí pé àwọn òbí lífù gbogbo ẹ̀yin tẹ́sí ìdáwò náà kọ́ má jẹ́ pé ẹ fẹ́ gbà dànù ní tìyín náà. wọ́n máa ní wọ́n wọlé gbogbo jàmáà mùsùlùmí bá wọlé. bá ti àlè má mùsùlùmí ti dùn. wọ́n á ní sirata tẹ̀ ń sọ sirata sirata ẹ̀kọ́ ìmáàmù bá ń wá bóòlù ó ti kọ sọ́ọ̀t bóòlù ó ti kọ tíì bóòlù ìmáàmù tún máa lè fa tata. sẹ́rí àwọn olóòjó nu jẹ́mọ̀ ló wá wípé ok we are disappointed ẹni tá a jẹ́ ipá yẹn lè máa kò mọ̀ kankan àbóòlù ẹ̀sìn máa kókò mọ̀ kankan sẹ́yìn máa jẹ́ olù. ẹ bọ̀ alifábẹ́ẹ̀tì lásán bí ABC, kọ́ ni aláàmọ̀ àmọ̀ bọ́ jọra bí ọ̀jọra wọn. akramakumullah eléyìí túmọ̀ sí pé ó bu ọ̀pọ̀lọpọ̀ kù pé kéèyàn máa du àti jẹ́ imam tó sì jẹ́ pé fatiha gbọ́ pàtàkì nínú sọ̀lẹ́ ọgọ́rọ̀ wọn ọ̀mọ́ta wọ́n sì máa tẹ́ra wọn jẹ́ pé àwọn lọ lè jó kí kọ́ ń ẹ̀ mọ̀ kankan ẹ̀ kàn ti tara yín jẹ ni. àjẹpẹ́ tó fà á tó pọ̀lọpọ̀ fi máa ń sojú kòkòrò àti ṣe ìmáàmù òun náà ni kí wọ́n ka jíjẹ́ ìmáàmù kọ́nà ń jẹ láwùjọ Yorùbá wa yìí. torí pé ọba ti jẹ́ ìmáàmù àwọn ará mọ́sálásí wo ní tètè máa jáde ọmọ gan sí jókòó àwọn ará mọ́tíláṣí lẹ́nu kaba ti fẹ́ jáde yọ sọ̀rọ̀ kú dúró bàbá ẹ̀gbà bàbá ẹ̀sẹ̀ kìíní tọ̀ eléyìí náà ọwọ́ máa rò kẹ́ máa tà hmm, ọlọ́wọ́ ta wọn máa sí ẹ̀ríkẹ́ fáin bára kan nìyẹn. tọ́ bákan náà ẹlòmíì tó bá tún ti jẹ́ ìmọ̀ gbogbo ará àdúgbò sábà bí ma ọ̀dọ́ àmọ́ bọ̀ wá bá wọn ṣe ìsọmọlúkọ sábà ń ṣègbéyàwó òun náà ni sábà jẹ́ kó kúkú òun náà ni àfà ẹ wá wà ládùúgbò ẹ̀yẹ wo kàtí máa gbàtẹ́ wà ládùúgbò ẹ na. sílẹ̀ gbẹ̀dì kí ìsìláàmù ní ní kankan torí pé ẹbí ma kọ́ wá báwo ọmọ má sọ ni wọ́n ní àwọn bá wọn gbé jáde ní gẹ́gẹ́ bí nàìjíríà kápẹ́ sì gbéyàwó oúnjẹ òbúkátà ní kankan òbúkátà tí bàbá bá ti tọkọ náà wà ń bẹ méjì onídìí gbogbo ilé informatics náà tó ẹ wá péyàn ó ń tin náà wá wá àwọn àfààfà tó wà ládùúgbò ọba máa bínú ọmọ pápá jánu wọn gbàjẹ mọ́ wa lọ́wọ́ tòjú bàbá alágbádá ti sọdá ntọ́jẹ tọ́yọ kọ́ jóde wa àwa lè má mú irú ọjọ́ òní nítorí yẹ ká fi ṣèpàdé ọwọ́ lọ gbé fẹ́lú mi. nígbà tí irú ẹni tó pè wá náà tó náà bá fẹ́ sọ̀rọ̀ nígbà tí wọ́n jọ dára wọn mọ̀ láti fi gbogbo àfa àdúgbò òun júbà fún yín o òun kágbó tó o tó wọ kálánfọ́ ìrọ̀ lásán. sórí ẹ̀ bá tí a lásán ọ̀ máa ké àmọ́ wọ́n ti ka títí lè má mú kó ọ̀nà oúnjẹ. ìdínú wọn ká kún pé ká lọ wá mà. níta ti mọ̀ náà ni bá a mọ̀ dá bá a mọ̀ dá báwo ti máa sáyé tiwa nù. eléyìí ọjọ́ sábàbí ńlá dá ìmọ̀ká pọ̀ láwùjọ wa. ó wá pẹ́ni tó sùn wá sí i nígbà tí lè má mú ọba mọ fati àké ìbéèrè wa ń jẹyọ pé ẹ dákun sáà lè máa fo mọ́tíláṣí yẹn ká máa lọ bòmíì torípa àti fura mọ̀ pé ìmáàmù ọ̀ma fati àti. à lókun ìgbà tí o ti máa ké ètò àfi máa dànù. kò sí nǹkan tó burú ipe ká fo bẹ̀rù ká lọ síbòmí láti lọ sí láti wà nínú àwọn àṣìṣe òun náà ní kálá fẹ́ ti sọ̀rẹ́ kí là tún ṣe lẹ́yìn kí là tún ṣe sí fatia òun náà ní gbogbo ẹni tí ó bá mọ fatia kí kò bá jẹ́ lè máàmù kò bá jẹ́ máàmù kò bá jẹ́ nìkẹ́ni ká padà sílé kí ó kálọ̀ kọ́ ẹ̀sìn tí wàá ní tí a fẹ́ ti ta fẹ́ wà lùjẹ́ náà kò bùkátà pé ká máa tẹ̀ra wa jẹ sí kò bùkátà pé ká máa sanra wa jẹ. ká sì gbìyànjú láti rí i pé gbogbo mọ́tíláṣí tó bá wù tá a fẹ́ fẹ́ nìkan ti lè má mú bẹ̀. kárí kẹ́ni tó kájú òṣùwọ̀n la fi ṣe jẹ́ni tí ń wà àti sinimá máàmù yẹn bá pé méjì mẹ́ta káṣí náà ò fún ọ. kó sì tún wà lábẹ́ májẹ̀mú pé ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ní kọjá má lọ́wọ́ tó bá ti di ìmáàmù yẹn wàá tún lọ máa kọ́ mà kò tó wípé mo ti ṣèdáwò mo ti di lè máàmù kọ́ wa gan síbẹ̀ ó sì yẹ ká ní ìgbìmọ̀ máa ṣe àkóso àti àmójútó ọ̀rọ̀ ẹ̀sìn Islam láwùjọ wa jẹ́ kí wọ́n máa dá sí ọ̀rọ̀ bí gbogbo mọ́tíláṣí kọ̀ọ̀kan ti ṣe lọ àti irú tani àti tani àti tani ṣẹlẹ̀ má mú bẹ́ẹ̀ nítorí kọ́mọ̀ bàjẹ́ pé àwọn alákòóbá ti sálámà nìkan ní ọmọ ṣẹlẹ̀ má mú fún wa táwa ti ń jọ pé ndàlùkù yá màtá ti pa ní sọ̀rọ̀ rẹ̀ torí pé ẹni tá a fi síwájú ọmọ bá àti ká nìkan lọ́kàn jẹ́ láyé nítorí pé àti kórí kárí mi èmi lè má mú ṣe ó pé wa ti kí ọkàn gbogbo ọ bàjẹ́ lọ́jọ́ gbé ndàlùkù yá màtá ní sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn náà Ọlọ́run ti kórè fún wa láwùjọ wa náà làwọn ọmọ tó mà ké wà kí ẹsẹ̀ pààlọ́ fowó gbé wọn wá láti jìnnà jìnnà kí wọ́n là ní gbé káwọn ọmọ tẹlẹ̀ máa mú. nígbà tá a bá tá a bá kájídé hárí tá a ní àṣìṣe wa kò ní gbà tó ṣe ẹ rí i pé àṣìṣe yẹn ò ní ma lórí àwọn èèyàn sí i àṣìṣe yẹn yóò máa lọ lọ́lọ́gbàrà gàdá ni báwọn bàbá ń bá kú ẹni tó tún gbapò wọn èèyàn bíi tiwọn náà ni àbí kó burú ju tiwọn lọ. nítorí wọ́n sì máa fi sẹ̀rí ni pé báwọn bàbá àwọn ti ṣe nù ẹnìkan ọ̀yọ́ wọn lè máa mú sórí tó lẹ́tọ̀ọ́ ayọ̀ wọn. torí di eléyìí ká máa ṣẹ̀sìn lórúkọ àṣà ká máa ṣàṣà lórúkọ ẹ̀sìn kò sí nínú nǹkan tẹ́sí Islam tó fi kọ́ wa. ẹ̀sìn Islam fi kọ́ wa ike ká máa bá ti ṣe máa ṣẹ̀sìn wa ká sì máa ṣẹ̀sìn. ní ìbámu pẹ̀lú bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ti tètè kọ́ wa. wọ́n wá sọ̀rọ̀ tẹ̀ ní ìmáàmù ni ọ́ tó bá fẹ́ sàlàyé ara ó ní wọn ìmáàmù gbogbo gbàtà bá tún rí ọ láwà ní bẹ lórí bí òṣùkà kí á ní túmọ̀ rẹ̀ ṣé ń tọ́ka sí pọ̀ ọmọ nípa ẹ̀sìn ọmọ nǹkan kan pa rẹ̀ torí tá a fi ṣe ìmáàmù bọ̀ ọ̀mọ́ sani ìmáàmù àdánwò tó ti pọ̀ pa ìmọ̀ye wọn tó bá láwọn ti ṣe ìmáàmù jùmọ̀ à tá a ti wá ṣe sọ̀ láti ọ̀ràn èèyàn láéláé mọ́ṣáláṣí torí pọ̀ ti jẹ́ ìmáàmù jámíù lẹ́nu wa ìmáàmù jámíù sì gbọ́dọ̀ tó lẹ́yìn ìmáàmù ràátìbì lẹ́nu wa wọ́n ṣe máa pè nù. ẹ̀tàjẹ́ wa pọ̀ bàjẹ́ láwùjọ Yorùbá wa yìí ìjọ tí màá nìkan lẹ́rìí tọ́ wa mọ́tíláṣí bí bá máa ti sọ láti gan inú ilé ni ó máa ṣe ọ̀pọ̀ àìmọye ní ìjà pọ̀ irú àwọn eléyìí ọ̀yẹ́ kó jẹ́ pé àwọn ọmọ ṣe ìmáàmù àdánwò lásán làwọn eléyìí. nínú àtúnṣe òun náà ní pé sọ́mà ti Allahu Akbar akọ̀ gbọ́tẹ́ nìkan náà pariwo nípa Allahu Akbar. wọ́n máa gba ohun lè máàmù wọ́n máa gba ohun rẹ̀ fi jíṣẹ́ fún wa. eléyìí ọ̀sọ́ súnà pàápàá jùlọ ńgbà tó ti pa nǹkan lè má mú gbogbo ti sọ pamọ́ sí wa àbùkátà kẹ́nìkan máa ṣiṣẹ́ máìkì lọ sí di spíkà láàrin wa ohun ìmáàmù ti tó wa àti sẹ́ni o tàtà mọ́sálásí náà wá sírù rẹ̀ lónìí àyàfi àwọn ìjọlọ́mbà sàmì tó ń tẹ̀lé súnà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. kódà olódò mi ó ti sọ láti lẹ́yìn imam tí wọ́n ti rọ́ sọ láti báyẹn. ìwọ́n ń bi àwọn olódò ẹgbẹ́ rẹ̀ pé òun ti àdánwò sọ láti kan lónìí wọn ò tí lẹ́yìn lè ohun rẹ̀ nìkan là ń kàn gbọ́ ṣé èèyàn nífẹ̀ẹ́ tún ṣe bí ẹ wò irú láwùjọ ẹnìkan ṣe kọ́ ọ̀mà ìmọ̀ọ́mọ̀ wa mọ̀ kó alùsùn mo sì nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìmọ̀ọ́mọ̀ wa ti ọmọ tí kọ̀rọ̀ àti ẹni ìmọ̀ọ́mọ̀ ti dá sí parí sọ̀rọ̀ pẹ̀lú owó ẹrú kẹtẹkẹtẹ wo lẹ́yìn ọmọ yìí bá kábà yìí níbi ẹ̀sìn Islam alọ́mọ́kà wọ́n ṣe alọ́mọdínà wọ́n ṣe olóògbé burú ní máa ń halẹ̀ má gbogbo ara mọ́tíláṣí pé ẹgbọ́dọ̀ tún dérò àwọn ọmọ yóò fi kọ́ ọmọ ọmọ tí wọ́n á gbọ́ púpọ̀ kò bá ti fanfa kankan wọ́n kàn sí àtúntà rẹ̀ tiẹ̀ lọ́jáde ní mọ́tíláṣí ká lọ́n bá ẹnìkan ọ̀mọ́ torí ẹ̀ ká máa rọ́ sọ̀láàtì lẹ́yìn ìmáàmù yẹn kò sínú súnà nílẹ̀ yorùbá àwọn kan máa ń jẹ bàbá làdáni wọ́n tún ké ilé wọn ilé làdáni nínú sẹ́ẹ̀tì ẹ̀ tó bá pèpè fún sọ̀láàtì tó sì kọ́ ọmọọ̀tàn yóò tún máa rọ́ sọ̀láàtì lẹ́yìn ìmáàmù ó ló tún máa dára sí rọ́ inú àǹdára àti rọ́nà ló bí ká máa gbé gbogbo ẹgbẹ́ púpẹ̀. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ogun yẹn ti dàbọ̀ jẹ́sẹ̀ bá ti gbọ́ bẹ́ẹ̀ kó bàbá ẹ̀ sí mọ́tíláṣí ẹ̀ mọ́ lọ́ọ̀bì kan. Rabbana wa lakal hamdu ẹ̀ máa gbọ́ bẹ́ẹ̀ wọ́n tún kà á kọ́ yìí oyè olódo kò ní ìdí kò ní ìdí lábẹ́ òfin ọlọ́run àbùkátà nínú àṣìṣe olóòdì kíkà ló ń bá ti ọmọ ọwọ́ ìtúbọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí pàfàtì àná. sunna ni pé tí a bá ti ṣe Allahu Akbar ẹ ṣe dùá olè sọ̀tà àdúrà tá a máa fi bẹ̀rẹ̀ sọ̀lá. tẹ́bátí wá sí àdúrà tá a máa fi bẹ̀rẹ̀ sọ́láàtì ẹ ti a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim bẹ́ẹ̀ sì máa bẹ̀rẹ̀ sọ́láàtì ń dojúmọ́ nù ẹ ti àdúrà du'a al-istiftah lẹ́yìn rẹ̀ ẹ ti al-isti'adha àti basmala kẹ́ẹ̀tọ́ adìpẹ́ǹkẹ́ fatiha. nínú àṣìṣe òun náà nígbà tá a bá fẹ́ ṣe àmín ẹlòmíì tó bá ṣe àmín yẹn wọ́n lè sọ pé àmín àmín báwo àmín àmín kì í ṣe àmín náà ẹnìkan tó ti tà lọ́wọ́ yóò máa ṣe amínà kí ẹsẹ̀ sani ká wí nù amín tọ́ nínú àṣìṣe òun náà ní ká máa wò pé ńgbà tá a imam àní ké fatiha gẹ́gẹ́ bí apá kan nínú àwọn olùbátìṣe sọ á ké fatiha eléyìí lọ́dọ́gba jù àmọ́ nínú àṣìṣe òní kí ìmáàmù ọjọ́ kí bó ṣe ké fáti àtàn lọ́ba dákẹ́ ike kẹ́yìn ò lè ké fáti àti àtisẹ́ni. torí ìtọ́dọ́gba nínú hadithi samura ibn jundub radiyallahu anhu oníke dídákẹ́ dáná bí máa dákẹ́ ẹ̀ méjì kó tó bẹ̀rẹ̀ sọ̀láàtì nígbà tí ó ń ṣe dùhà ò lè ṣèṣà ó tún máa ń dákẹ́ nígbà tó bá ké ó tá pátápátá tó fẹ́ rùkù àmọ́ ètò sọ pé ó máa ń dákẹ́ tó bá ké fásitì àti ọ̀fẹ́fẹ́ rìn torí àtúnṣe ni kí lè má mú náà dákẹ́ fún wa nígbà tó parí fásitì àtúnṣe lè bá àríṣi wa kí àyè tá a ti lè ké fásitì àti wa ni pé tí lè má mú bá ti ké fásitì àti súrà tán kó tó di kórùkù sọdákẹ́ àsùrè ké fásitì àti wa eléyìí jẹ́ báwọn inú àtúnṣe òun náà ní ká máa yọ àyọkà kúkúkú nínú alukur'an tó bá ké báàgì àtàn wákàlẹ̀ ní innallaha ma'as sabirin allahu akbar bákàtí lẹ́yìn fàtà innallaha ala kulli shay'in qadir allahu akbar a èrè burúkú ni irú rẹ̀ pọ̀ bàjẹ́ nítorí pé wọ́n máa tún ka àdìsí pé anábì ní ẹnikẹ́ni tó bá ṣe ìmáàmù fáwọn èèyàn gbókè tọ̀ láti rẹ̀ kúrú. alimam ibn qayyim rahimahullah wọ́n lè máa kọ́ bẹ́ẹ̀ sì máa gé kúrú lára anábì ní. yéte látàrí sẹ́yìn gbàgbọ́ pé ní gígé kúrú gbanabi tètè sọ láti rẹ̀ lẹ́ẹ̀ máa kẹ́kọ̀ọ́ kí ajé kó yé yín bákan náà nínú àtìsí onáà ní pé ẹni tí ń ṣe sọ̀rẹ́ kìbá jẹ́ imam kìbá jẹ́ ònìkan kìbá jẹ́ imam lọ́wọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n mọ̀ wá gbé ọ̀nà fún àtìsí ni o nítorí nínú àná ni pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí wàá nù sọ̀rẹ́ ọkùnrin ọ̀sán fún kí ni subhanallah obìnrin fún ma yóò fi náà àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀tún yóò fi lu òdi ọwọ́ rẹ̀ ẹnikẹ́ni tí nǹkan bá ṣẹlẹ̀ sínú sọ́lá láti máa ṣẹlẹ̀ ìwà ti pa àmà gbẹ́ ọ̀nà ọ̀fun àbúrò ìta àmà mọ́mọ́ mọ́mọ́ ṣe tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn nù sọ́lá wọ́n máa ṣí ara wọn lábàrá bìkẹ́ nìkan kó dé ìgbà àwọn olùfẹ́ ra búrẹ́dì kí wọ́n wá mú búrẹ́dì yẹn kí wọ́n kọ́ fẹ́ fi owó lélẹ̀ kí àyàn máa fọwọ́ lu ara kọ́ máa lu ara pé fi náà fi náà eléyìí ọ̀tọ̀ irú rẹ̀ pọ̀ bàjẹ́ láwùjọ wa tọ́ bákan náà nínú àtìsí ọ̀nà ní kíráka kíráka ẹlẹ́ẹ̀kejì kọ́ máa gùn ju ti alákọ̀ọ́kọ́ lọ nítorí ẹni kíráka alákọ̀ọ́kọ́ kó gùn ju ti ẹlẹ́ẹ̀kejì lọ. nínú àtìsí ọ̀nà ní báwọn èèyàn ti máa ń gbọ́wọ́ sókè nínú sọ́lá. wọ́n ní ká gbọ́wọ́ sókè kó fi dọ́gba pẹ̀lú tiwa méjèèjì àbí kó dọ́gba pẹ̀lú èjìká wa méjèèjì. Jẹ́mi máa ń gbọ́ sókè ọkàn àti Allahu akbar. Allahu akbar. Ó gbọ́wọ́ sókè. Ọ̀ rẹ̀ Wàá sókè tí ó fi hàn ọ sókè. Àbírù gbọ́wọ́ sókè kan táwọn màlìkíyà sọ kíkẹ́ máa ṣe. Bọ́lá ni Allahu akbar. Èwo lélẹ̀? Sọ eléyìn àti sẹ́ni. A gbọ́wọ́ sókè tí tí ó fi pẹ̀lú àbí pẹ̀lú Nínú àtìsé, ká má sókè rárá rárá. Irú ètò máa ṣe. Wọ́n máa ti sọ̀rọ̀ ẹ̀ ní gbọ́ sókè. súnà nàbì sallallahu alaihi wasallam wọn ò lè rí ni tó bá yẹ nígbà tí gbọ́ sókè níbẹ̀rẹ̀ sọ̀lá ọ̀gbọ́dọ̀ gbé sókè àti a máa gbọ́ sókè nígbà tá a bẹ̀rẹ̀ sọ̀lá a tún gbọ́ sókè nígbà tá a lọ rúkú a tún gbọ́ sókè nígbà tá a ń gorí sókè láti rúkú a tún nígbà tá a bá dìde lọ sí kẹta. بليل سنة النبي محمد صلى الله عليه وسلم أبو حنيفة رحمه الله انه مذهب ذهب إليه قطع كي يقوى سكي يتصي تلاق قوين بين ما ذهب مالك تلاقو قوين wọ́n ní ìwáyà tó ní àgbè sókè tábà fẹ́ rúkú tábà gbórí sókè láti rúkú àtìgbà tábà dìde lọ síra tẹ́lẹ̀ kẹta ṣùgbọ́n ètí ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ̀lé ní kó tá má gbé sókè. ìmáàmù Abu Hanifa wa jókòó nítòsí Káàbà lọ́jọ́ kan. àtòun àti Abdullahi ibn al-Mubarak Abdullahi ibn al-Mubarak ó sì jẹ́ olùmọ̀ ńlá gẹ́gẹ́ bí Abu Hanifa náà ṣe jẹ́ olùmọ̀ bọ̀táwọn méjèèjì jókòó tí wọ́n ń wọ̀ ọ̀kan bó hanifa wa rẹ nìkan tẹ́ ṣe sọ láti wọ́n ó rí i pé ńgbà tó fẹ́ rùkú ọgbọ́ sókè kí ẹ tó ti gbọ́ sókè ń bẹ̀rẹ̀ sọ láti ó tún gbọ́wọ́ sókè ńgbà tó ń gbórí sókè láti rùkú abu hanifa wa bi abdullahi bin mubarak ó ní àwọn yorùbá hada ẹ̀yàn pé sílẹ̀ ìfẹ́ kò عبد الله بن المبارك واني إذا كان إنما يريد أن يطير عند الإحرام فهو كذلك هنا تبا سكتكو تفيفو ló mú gbọ́wọ́ méjèèjì sókè ńgbà tó bẹ̀rẹ̀ sọ̀lá ajẹ́ pé ńgbà tí ó rùkú náà fẹ́ fò gbà tí ó gbórí sókè láti rùkú náà fẹ́ fò tẹ̀mẹ̀kọ́ àbọ̀ ànífà ni yóò gbọ́ sókè ńbẹ̀rẹ̀ sọ̀lá sẹ́yìn náà ni kó gbé sókè torí kọ́ fẹ́ fò àbọ̀ ànífà bá dákẹ́ kò sínú pápórí rẹ̀ òpin súnà nàbì ìwà àbúrò àdìbà fẹ́ máa fi ṣe yẹ̀yẹ́ ẹ̀wọ̀ bó ṣe dá lọ. kàtà wọ́n lẹ́nu sọ̀lá láì gbọ́wọ́ sókè níbi tó ti ẹ̀ka gbọ́wọ́ sókè ọ̀tàkùn súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ká tún dáwọ́ sílẹ̀ ká má káwọ́ lórí ara wọn gbé torí àyà wa àti tẹ́tùnú a gbọ́dọ̀ dáwọ́ lẹ́nu sọ̀rẹ́ a gbé ọwọ́ ọ̀tún wa lórí tòsí àti tẹni ká gbé tòsí lórí tọ̀tún a gbé lórí àyà wa àyà wa very clear ọ̀tọ̀ láyà ọ̀tọ̀ níkùn ọ̀tọ̀ ní dódó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ikùn wọn máa gbọ́ wọlé o àyà ni wọ́n ní ká gbélé àwọn míì sì wà tó ẹ kórìí dódó ni wọ́n máa gbélé ìdodo kọ́ ni wọ́n ní ká gbọ́ wọlé wọ́n ní ká gbé ọwọ́ wa lórí àyà wa wọn ò sì ní ká gbé sísàlẹ̀ dodo gẹ́gẹ́ bíi mọ́dàbọ̀ àbí hanifa tòrádìí tó mu ọlẹ̀ orí àyà wa àti tèmi òní bí àwọn èèyàn ti máa ń gbọ́ wọlé ra wọn torórí sí àlàyé méjì lọ́wọ́ àánú súnà nípa bẹ́ẹ̀ sì máa gbọ́ wọlé ra wọn àlàyé kan sọ yìí pé ọwọ́ yín ọ̀tún ẹ gbé lórí tòsì má apààyàn òsì àjẹsí ọwọ́ kọjá lórí òsì àtẹlẹwọ́ títí dé ọrùn ọwọ́ lọ síbi apá òsì ẹ gbé lera wọn báyìí ọwọ́ yín sùn lé òdì ọwọ́ má ọrùn ọwọ́ má apá òsì. ẹlẹ́ẹ̀kejì ó pé ẹ di ọwọ́ yín mú ẹ di ọwọ́ tì mú pẹ̀lú ọwọ́ ọwọ́ tẹ́sì mú kì í sapá dábàá wá pé wọ́n ní kọ́ káwọ́ kọ́ kágbéra bí ọmọ sùkú rárá ó fi ọwọ́ ọ̀tún ọ̀tún wàá fi di ẹlòmíì tí a lè di ibi ìfúnpá rẹ̀ sítòsí èjìká mú ẹlòmíì ó lè káwọ́ sí òkàn àyà rẹ̀ igi fasalli li rabbika wanhar wanhar wọ́n gẹ́gẹ́ bí ràkúnmí. tó gbogbo eléyìí nǹkan ni wọ́n ní ká sí á pawọ́ wa lórí àyà wa nínú àṣìṣe òun náà ni kó ti tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nígbà tó bá ti sọ̀lá ọ̀ọ́kán ni wọ́n máa wò dípò kí wọ́n máa wo ibi tó forí kàn wọ́n máa wò ọ̀ọ́kán eléyìí ló máa ń fa kí wọ́n máa wò yín wọ̀ ọ̀tàkùn súnà kéèyàn máa ti sọ̀lá wọ́n máa wò yín wọ̀ torí qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un. báwo lẹ ti ṣe fẹ́ nítorí bọ ọkàn nù sọ láti tẹ̀ ń bá ń wọ ọkàn nítorí gbogbo nítorí bá ti rí ọkàn tẹ̀lé ibi jẹ́ forí kan lẹ́ẹ̀ máa wò àti sẹ́ni ká máa wò yín wọ̀n nù sọ̀lá kọ̀tọ́ àti sẹ́ni ká máa jẹ́ kúrú náà ara wa nígbà tá à ń ti sọ̀lá àti sẹ́ni ká máa fọwọ́ pa dúpẹ́ kẹ́ lẹ́ẹ̀mẹ̀wàá nù sọ̀lá. kọ́mọ fọwọ́ ti fi láwa mú ti láwa ní wa mú lẹ́ẹ̀mẹ̀wá àbírú láwa ní sáwọn lárúbá máa wé kọ́mọ fọwọ́ síwájú lẹ́ẹ̀mẹ̀wá kọ́mọ fọwọ́ síwájú lẹ́ẹ̀mẹ̀wá torí kọ́ fẹ́ jábọ́ sálọ ní kò fi sórí dandan dákùnbọ̀ kìíní lẹ̀. torí ẹ a gbọ́dọ̀ mójútó wípé gbogbo àwọn àṣìṣe yìí á jìnnà sí nínú sọ̀láàtì wa. torí ẹ كما وهو من صلاة النبي محمد صلى الله عليه وسلم في هواء oni ìdánilólè ni eléyìí tí ṣètò àná máa fi fèèyàn nínú sọláàtì ìdánilólè ni eléyìí tí ṣètò àná máa fi fèèyàn nínú sọlá dọba fi wá wò yín wọ tó fi di pé àyà rẹ ó kúrò lálẹ́ kébìlà sọláàtì bàjẹ́ kákìsì sọ́dọ̀ àwọn màlìkíyà àwọn ọ̀ká fún ìdí inú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ màlìkíyà tó máa ń ṣe sọ́lá tí eré lẹ́pẹ́ yóò máa wò yín wà wọ́n. tọ́ nínú àtìpé wọn náà ní ká rò kásẹ̀yìn kó lò orí wọn wà wà lókè báyìí ẹ̀yin wọ́n da mi nù sẹ́yìn nítòsí yẹn ni ká rúkú ká dọ́gba lọ́nà tó ti pé tá a bá gbé omi sínú abọ́ tá a gbé sí wọn lẹ́yìn kò ní fi síwájú kò ní fi sẹ́yìn kò ní fi sọ́tún kò ní fi sósì. nínú àṣìṣe onáà ní kárùkù kórìíwó ti lọ ọ̀nà ju bó ṣe yẹ lọ. ẹlòmíràn máa ń mórí lọ sí déédéé bí ojúgun wà àṣìṣe lélẹ́yìí o à ń fẹ́ kẹ́yìn lọ dọ́gba dédé orí rẹ àtẹ̀yìn rẹ kọ́ dọ́gba tí a bá gbé omi lé ọ lẹ́yìn kò ní dà sọ́tún kò ní dà sósì kò ní dà síwájú kò ní dà sẹ́yìn bá ń ṣe ń fẹ́ kí rúkú rẹ orí nù nínú àṣìṣe ọ̀nà ní ká kákan mú ọwọ́ wa kákan fi lé orúkún wa lásán àṣìṣe lélẹ́yìn o tàbá rúkú à ń fẹ́ kí a di orúnkún wa mú bí ẹni gbà nǹkan mú tá a fẹ́ kọ́ sá mọ́ wa lọ́wọ́ ẹ gba orúnkún yín mú bí ìgbà tí ẹ gbà nǹkan mú tá a fẹ́ kọ́ sá mọ́ yín lọ́wọ́ nínú àṣìṣe oníkẹ́rùkù kẹ́ máa wu àwọn ẹsẹ̀ yín ibi tẹ́ forí kan lẹ́ máa wù nínú àṣìṣe oníkẹ́rùkù sí apá yín kó wá pálámọ̀ ẹ̀gbẹ́ yín ẹ ìyá apá yín yóò dínà sí ẹ̀gbẹ́ yín méjèèjì ẹ̀gbẹ́ yín àtàpá yín ò gbọ́dọ̀ lẹ̀pọ̀ nígbà tẹ́ rúkú nínú àṣìṣe ni ká rúkú ká gbẹnu lọ ká má wí nǹkan kan àfi ká pété mété ká ni mo ti wí inú òwí nǹkan kan o nínú àṣìṣe onáni tá a máa kà lọ́dọ̀ màlìkí àtàní kò sí síkìrì kan pàtó tó wọn ní ká fi ń rùkú o kò sí síkìrì kan pàtó tó wọn ní ká fi ń rùkú síkìrì pàtó wà tó wọn ní ká fi ń rùkú subahana rabbi al subahana rabbi al subahana rabbi al tó bá wá sọ pé subahana rabbi al-azim wa bihamdihi gbogbo. يا فيه سبوح قدوس رب الملائكة والروح شاك ما وين سبحانك اللهم وبحمدك اللهم اغفر لي ذات نسان ركوع أتسي واني كما كي القرآن ركوع أتسي واني كما سادو عن ركوع يا توفي سبحانك اللهم وبحمدك اللهم اغفر لي كان بنكاوين ركوع سوريه àwọn nǹkan wọ̀nyí náà lábùsẹ̀ nínú òkú wa. nínú àṣìṣe òun náà ní ká lọ sí forí kalẹ̀ lẹ́ẹ̀kan náà ká má náà ró padà ẹni bá ti rúkú lọ sí forí kalẹ̀ sọ láti rẹ̀ bàjẹ́ nítorí ká tún náà ró padà lẹ́yìn ìgbà tá a ti rúkú ọ̀ràn yẹn ni orígun kan nínú orígun sọ̀lá ẹni bá kùnà láti ṣe sọ láti rẹ bàjẹ́ ẹgbẹ̀rún sùjúdù sáwù kò gbé. nínú àṣìṣe òun náà ni pé ká ti dìde dúró tán dọ́gba ká tó sọ pé sami Allahu liman hamida. eléyìí tó dọ́gba ni pé láti ìgbà tí òun ti ń bọ̀ láti rúkún yẹn tó ń ti ń nà rúbọ ló ti mọ sọ pé sami allahu liman hamida tọba dìde dúró tán lọ parí ẹ nínú àṣìṣe ni ká máa ń mọ̀ pé sami allahu liman hamida ni wọ́n máa wí ká máa wá sọ̀tọ̀kùsọ àtìrí yẹn sábà tú àyàfi tó bá ké ìmáàmù wa ni ọ̀ma wí nígbà tó yẹ kó àfẹ kọ́kíw àtìlẹ́sẹ̀ lè máàmù tú láti oníṣẹ́mi allahu mamamida. دولي ما ما مني ده ربنا ولك الحمد أبي ربنا لك الحمد أبي اللهم ربنا ولك الحمد أبي اللهم ربنا لك الحمد ما رأيه إنه صحيحين nínú àtìsẹ́ ni ká máa wo tó kọ̀tọ́ káfí kankan fún níta lè fún àtọwà ní súnà nàbì sallallahu alaihi wa sallam hamdan kathiran tayyiban mubarakan fi ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد وقول لي على تكون لنو أتسي قلنا نسي ما ما ما وقلت ما تقول سمع نعم الله لمن حمده أوه نتقي ربنا ولك الحمد را را وانا تقول ربنا ولك الحمد أتسي نكي ما ما ما سمع الله لمن حمده máàmù òun sọ pé rabbana walakal hamd àtàwọn nǹkan tó tẹ̀lé àmọ́ kò ní sọ pé sami Allahu liman hamida eléyìí lọ́dọ́ gbàdì. nínú àṣìṣe òun náà ni kó jẹ́ pé rúkú wa yẹn àwọn àgbà ìpè tá a bá ti kọ́kọ́ múrúkú lọ sílẹ̀. Si lọ sí foríkalẹ̀ àti sẹ́lọ̀ àbí tá a bá ti kọ́kọ́ mọ́wọ́ lọ sílẹ̀ àti sẹ́lọ̀ àti sẹ́ni o méjèèjì wa nínú súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam méjèèjì ló ti fẹsẹ̀ rinlẹ̀ ibi tó kù sí ní ìsinmi pé èwo lè mí mú èwo ni wàá mú èmi mú pé ọwọ́ ní ká kọ́kọ́ máa mú lọ sílẹ̀ àwọn míì gẹ́gẹ́ bí Imam Ibn Qayyim rahimahullah àwọn mú wípé orúnkún ni kọ́kọ́kọ́ máa lọ sílẹ̀ èsì wà á nínú àtìsẹ́ olóòní kí lè máa mú sọ Allahu Akbar kó ti parí ẹ̀ kó tó di kókórí kalẹ̀ kọ̀tọ́ kó ti parí Allahu Akbar yẹn kó tó forí kalẹ̀ Allahu Akbar ìgbà tó parí sí ọyẹ ká ipò ti forí kalẹ̀ tán torí ẹ̀ ni wọ́n ti ń perú àwọn Allahu Akbar yìí ní takbiratul intiqal àwa máàmù nínú àṣìṣe oníkáwa náà ṣe ní tílé máàmù yẹn ṣe kó tó dákẹ́ láti jẹ́ lè máàmù ó wí Allahu Akbar rẹ̀ já káwa náà tó wí ká tó lọ bẹ́ẹ̀ làwọn sàhábà máa ṣe wọ́n yẹn ṣe nǹkan kankan náà bí o tó ṣe tọ́ nínú àtìsè òun náà ní ká forí kalẹ̀ nínú sọ̀láàtì wa láì fi mú kalẹ̀ orí lásán lọ́kànlẹ̀ àwa gbé mókè nínú àtìsè ní kí mú lásán kalẹ̀ kó yọ ọmọ nínú àtìsè òun náà ní kó rí ọkànlẹ̀ kí mú ọkànlẹ̀ àmọ́kọ́wọ́ ọmọ kalẹ̀ àforíkanlẹ̀ àwa gbọ́wọ́ wa báyìí àfi ká tẹ̀lé wọ́wọ́ kalẹ̀ nínú àṣìṣe oníkákásẹ̀ òkè orí àwọn ọmọ àkásẹ̀ wa gbọ́dọ̀ kalẹ̀ dáadáa nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní umirtu an asjuda ala sab'ati a'dhumi ọlọ́run pa mí láṣẹ pé tí ń bá forí tí ń máa forí lórí oríkèé méje ànábì wa ka méjèèjì fún wa pé iwájú àti mú ẹyọkan àtẹ́lẹwọ́ méjèèjì mẹ́ta orúnkún méjèèjì márùn orí àwọn ọmọ kásẹ̀ méjèèjì méje gbogbo ẹni tó bá forí kalẹ̀ táwọn oríkèé méjèèjì yóò kalẹ̀ ẹbí kọ́pà bí ẹ̀ kò tí ì forí kalẹ̀. torí ẹ nínú forí kalẹ̀ wa nínú àṣìṣe ni ká máa wá kí alukurani forí kalẹ̀ kọ̀tọ́ ká máa kí alukurani forí kalẹ̀ nínú àṣìṣe ni ká pé kò sádùá kan àbí kò sí díkìrì kan pàtó dánábì ni ká wí forí kalẹ̀ sèbáà nàbì ni ká máa sọ pé subahana rabbiyal a'la subahana rabbiyal a'la tàbá sọ pé subahana rabbiyal a'la wa bihamdihi òbúrú. bákan náà subuhun. قدوس رب الملائكة والروح بكنا سبحانك اللهم وبحمدك اللهم اغفر لي nínú òfòrí kan lẹ́wà kódà gan anabi sallallahu alaihi wasallam ó ní ká máa tọrọ gbogbo tá a máa fẹ́ nínú òfòrí kan lẹ́wà torí pààyè gbígbà àdúrà ni tọkànmínà an yustajaba lahu ó súnmọ́ pé kọlọ wọn bọ gbàdúrà yín bẹ tẹ́lẹ̀ báyé wa àtìtẹ́ wá ní ká máa ṣàdúrà Yorùbá àtìtẹ́ ní ká máa ṣàdúrà láwùsá sábà ṣàdúrà nítorí tẹ́lẹ̀ wa á máa ṣàdúrà lárúbáwá àwọn ọgbọ àwọn àwọn bá tó ọba mọ lọmọ àwọn ibi rabbana atina fid hasana wa fil hasana wa qina adhaban pẹ̀lú ìgbàgbọ́ pé àdúrà ni wọ́n ń ṣe kìí sàkúránì ló ṣe. nínú àṣìṣe oní ọ̀nì kọ́kọ́lọ́pọ̀ ó ti forí kalẹ̀ tí ọwọ́ wọn wà lẹ̀ mọ́ ẹ̀gbẹ̀gbẹ̀ wọn tí ikùn wọn tí ọ̀fẹ́ lẹ̀ mọ́ ta wọn àbí tó ti ojúgun wọn tí ọ̀fẹ́ lẹ̀ mọ́ ẹ̀yìn ta wọn eléyìí ò forí kalẹ̀ ẹ forí kalẹ̀ dáadáa ọlọ́run ọba tó dá wa lẹ forí kalẹ̀ fún tọ́lọ́run la kò túwèé tọ́ka sí àwọn ẹni tí máa ń dọ̀bálẹ̀ láyé yìí ṣébẹ́ ìmọ̀ ẹbá tí máa ń dọ̀bálẹ̀ john nàgbàlajà síwájú èèyàn ẹgbẹ́ rẹ̀ wàá forí kalẹ̀ wàá nà wàá ya apá rẹ̀ kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò ní jẹ́ kí apá rẹ̀ sí ìgbàwọ́ kó dì mára wọn wàá nà á wá forí kalẹ̀ láàrin àtẹ́lẹwọ́ rẹ méjèèjì tó ti kalẹ̀ wàá jẹ́ kí mò rẹ kọ́ kalẹ̀ dáadáa orúnkún rẹ ọkànlẹ̀ dáadáa iwájú rẹ náà kànlẹ̀ dáadáa ẹsẹ̀ rẹ dáadáa subahana islam ti ga púpọ̀ jù ọmọ tó ń sọ ní fún ọlọ́wọ́ bó lúwa ga gíga ti tọ́ ga jù lèmi ti rẹ̀ ra mi lẹ́jì fún un. torí wọn ní kò sí béèyàn ti lè yẹpẹrẹ ara rẹ̀ tó tó kéèyàn forí kan. táwa láti fún Allahu Rabbul Alamin torí di eléyìí Islam yẹ o nínú àti ṣe òun náà ni ká máa ká máa ká máa ká máa gbọ́ wájú má lè máàmù lọ́wọ́ àti ká máa pẹ́ sí lè máàmù ìmáàmù wo ti rùkú mo ti rùkú ìmáàmù ò tí gbórí sókè mo ti gbórí sókè ìmáàmù ò tí forí kalẹ̀ mo ti forí kalẹ̀ ìmáàmù ò tí gbórí sókè mo ti gbórí sókè ìmáàmù ò tí sálámà mo ti sálámà a ewu ń bẹ lórí ẹ anabi sallallahu alaihi wasallam oníṣẹ́rú ọ̀bá ni dáa ẹni tí ń gbórí sókè ṣáájú lè máa mú kọ́lọ̀ lè yí orí rẹ̀ padà kó dorí kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́run ṣàánú fún wa. torí rẹ̀ wọ́n sọ pé ká máa yára ṣáájú lè máa mú nù sọ́lá kẹ̀bí ìrọ̀sùn mi náà kàdá ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá. torí nǹkan kan ni tó ẹ ṣíṣe rẹ̀ ó mú gánà sí ọ̀ṣọ́ ikú ọlọ́run lè ti torí rẹ̀ yí orí èèyàn padà títí kẹ́tẹ́kẹ́tẹ́ torí náà ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá kọ́ ló ń sànù wa. káma wá pẹ́ sílẹ̀ ìmáàmù náà kọ̀sẹ́ kọ́ ń bẹ̀. ìmáàmù ti lọ sí rúkú ìwọ́ wa ń bẹ́ẹ̀ dùn. nígbà tó ń sọ pé ọlọ́mọdé ń dọ̀ ọ́lá àmútó fi lọ rúkú. súrà tí mi gẹ́nu bí wọ́n rí i pé mo kà á tẹ́lẹ̀ bí gọ́jà pé sọ̀lá tó dọ́ọ̀lù láǹtì. ìmáàmù ti kó rúkú ìwọ́ ìmáàmù wa forí kalẹ̀ wá wà á rúkú á àìlẹ́kọ̀ọ́ tó tó kọ̀ bẹ́ẹ̀ sí ìmáàmù wa ń dúró ìwọ́ wa ń dúkò sọ́rẹ́ làwọn olùmọ̀ sọ ike tí ìmáàmù wa bá ti ṣe jalsatul istiraha ètò àti àti nígbà wa náà gbọdọ̀ ṣe ìjókòó tá a máa ń ṣe lẹ́yìn rákà alákọ̀ọ́kọ́ ká tó dìde lọ sí rákà ẹlẹ́kejì àti lẹ́yìn rákà ẹlẹ́kẹta ká tó lọ sí tẹ́lẹ̀kẹrin tí lè má mọ̀ bá ti ṣe ìtọ́dọ́gba dùnúkẹ́yìn náà gbọ́dọ̀ ṣe nítorí kò sí bẹ́ẹ̀ ṣe ṣe tí ìyàpọ̀ ò ní ṣẹlẹ̀ ìmáàmù ti wà ń dúró ìwọ́ wà ń dúró laqad ikhtalafta fi dhalika 'ala al-imam anáyì sọ pé innama ju'ila al-imam liyutamma bihi fala takhtalifu 'alayhi yàtọ̀ sí ìmáàmù dáwọ́lẹ̀ wọ́n ti kọ́ bùdù kò sí ìyapa sí ìmáàmù ń bẹ̀ ọ́ ìmáàmù lọ́mọ ti ń sọ tó fi ṣera rẹ̀ torí dúró lọ́wọ́ àìdúró lèmi náà wà yàtọ̀ sẹ́mi jókòó ìmáàmù ti wà á dúró fẹ́fì dhalika mukhalafatun zahira ìyapa tó hàn wà ń bẹ̀. bóòdì ìmáàmù ó ti wá ṣe jalsatul istiraha àtàwọn náà ṣe àfi ká sọ nítorí pé tí ìmáàmù ọba ṣe jalsatul istiraha àtàwọn tí bá ti ń gbórí sókè láti rákà alákọ̀ọ́kọ́ ni ó ti sọ pé Allahu Akbar. àtìgbà tí ti ń gbórí sókè tó sọ pé Allahu Akbar yóò jókòó. àwọn àlọ́ ìdílé gbọ́ Allahu Akbar àjò. ẹni tó bá dúró ó dúró fórí ara rẹ̀ torí ìmáàmù wà ní ìjọba sábà wá ti dé ẹni sọ pé Allahu Akbar kankan sẹ́yìn rírú ẹ̀ sẹ́mi fún àwọn ìmáàmù tí ń ṣe jásọ́tò lè sọ́ra ẹ̀ wọ́n àtẹ láti fi yé yóò ṣe kò ní sọ̀rọ̀ láti jókòó náà Allahu Akbar ntí súnmọ́ ẹ̀ sọ nínú hadith Abi Humayd as-Sa'idi. رضي الله عنه ولسان الباب تسلسل الاستراحة كما تنبوري سكي لا تفوري كان لا يركع على قوقين يوتي ما سكي الله أكبر sábà wá dìde kò ní wí kankan irú tírénì wo wà lálẹ́ ṣe fún jama wa tí gbogbo òtún ní dàrú pàápàá jùlọ mọ́sálásí ò ní jama kan pàtó gbogbo mùsùlùmí tó wá ti wọ mọ́sálásí ní jama mọ́sálásí yàtọ̀ sí yorùbá lẹ́bù tẹ́ ẹ máa kó kọjá máa mọ́sálásí sára ògiri aláàjì fúláwà aláàjì ẹlẹ́kọ aláàjì onítòmátò kìnnìkan ọ̀dáwó oúnjẹ kìnnì gbogbo á ah, yorùbá fẹ́ràn rọ bóyá tọ́ọ̀tì wọn ti mú yín wá gbogbo àdàlú ẹ̀wà yín náà sáni. أينما أدركت رجلا من أمتي الصلاة فتم مسجده gbogbo bíi kíbi tí sọlá ti bá ti bẹ́ẹ̀ ni kẹ́ni nínú àlùmọ́ mi mọ́sálásí rẹ̀ ni àwọn òní mẹsàlásì kankan ní tiwa eléyìí ètè tiwa láti má lọ sí sọ láti lọ́dọ̀ amadíyà tó ráwọn ètè mùsùlùmí. lèmọ́mù kan dídí àti ń ṣe kọ̀gbá kátó lẹ́yìn rẹ̀ bíi tìjàníyà tọ́gbà ike sọ̀láti fàtí kan ó tú alukurani àbójú alukurani lọ lẹ́nu rẹ̀ agbọ́dọ̀ tó lẹ́yìn rẹ̀ agbọ́dọ̀ tó lẹ́yìn rẹ̀ kò pé ká má ti sọ̀láti mọ́tíláṣí torí mọ́tíláṣí èsì tìjàníyà ó ń ra nùkan tí ń ṣẹlẹ̀ máàmù bẹ́ẹ̀ ni Tìjàníyà àmọ́ mọ́sálásí tọ́lọ́ ni wa anna al-masajida lillah eléyìí jẹba o yàtọ̀ sí káfíìrì ọ̀ akọ́ mọ́sálásí kan lẹ̀ ọ́ọ̀lù lásán lọ́kọ́ lẹ̀ tọ́ tẹ́lẹ̀ ìbá yé wa a jẹ́ pé nígbà tí a gbọ́dọ̀ yára ju lè máàmù lọ a ti gbọ́dọ̀ pẹ́ sí ìmáàmù wa. tába jókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì nínú àtìsé onáà ní ká má farabalẹ̀ kọ́dà àwọn èèyàn míì gbogbo sọ láti wọn àwọn ìfarabalẹ̀ nínú àtìsé ni àwọn lè máàmù ọ̀pọ̀ gan-an láwùjọ Yorùbá wa yìí tọ́ ẹ pé kọ́yákọ́yá ni láàrin ìṣẹ́jú méjì àti parí sọ̀látù duhur àti parí af, àti parí magre àti parí ìṣáì ẹ̀dá ṣẹ́ńtà fẹ́ gbé pàdé ọlọ́run tẹ́ bá ti sọ̀látù lẹ́yìn wọn àfa ọmọ lé lè má mú mu ni irú àwọn eléyìí ọ̀yẹ́ lè má àti tẹ́ burúkú ni. ẹni tí wọ́n rọ́kàn láti ẹni Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Rabbana lakal hamdu Allahu Akbar Assalamu alaikum. tẹ́sí tí wọ́n lé wọn lárí àdáwò burúkú. wọ́n bẹ̀rẹ̀ sọ láti rákà mẹ́rin ẹ̀yin wá fẹ́ sọ̀kalẹ̀ látòkè bọ́sílẹ̀ kí ẹ ti lọ darapọ̀ mọ́ ikọ́ ọmọ wọn ti lọ́lẹ̀ sí sọ̀kalẹ̀ bọ̀ àfàkẹ́ tó dílẹ̀ làwọn ti ṣe tẹ̀síáwùdù ti parí tẹ́lẹ̀ táwọn máa dúró derú rẹ̀ àkójú sẹ́sì tó bí ìkóṣẹ́jú kan bàbá ọ̀daràn tí ẹ ti parí rákà mẹ́rin irú rẹ̀ wọ́n kó bàjẹ́ ẹ̀yẹ́ máa wo àpèjúwe sani à ń ṣe solatul maghrib à ń ṣe solatul isha ọ̀hán bẹ́ẹ̀ dáadáa tí lè má mu wa tó bá tiẹ̀ má kíókè tí èsì àti tí <coughs> èsì rú àwọn àdánwò táwọn yẹn ọkà fatia dáadáa ó ké súra lẹ́yìn rẹ̀ níraka alákòókò àtẹlẹ́kejì bá a ti wọra tẹlẹ́kẹta báyìí àfa kọ̀sẹ́ni torí fatia kì í nù wa àárí pé bí málìkì yọ̀ ń sìn àbẹ́yìn òsì ìṣètò láti lẹ́yìn ru wọn rí ọ̀dà tó gbogbo èsì tẹ bá dáhùn ru wọn ló fáyé. kíákíá ni ah, ah, ẹ̀yọ́ mọ́ àwọn òṣèlú lè má mú tó kan fásitì àdáadáa lẹ́ẹ̀kan ni àti ẹ̀gbọ́ta àwọn ń dà ń wúru ìwọ kafati àdáadáa lẹ́ẹ̀kan o tún ké súra dáadáa kí wọn á lo fàyè rẹ̀ ẹlẹ fún wa ní ìsìnkú gbogbo ẹfi jẹ kọyakọya kò síbẹ̀ ló ń tẹ̀lé yàtọ̀ ẹ lè dé ìdí náà sọ̀rọ̀ àtọ̀ ìsàkè ìjọ bèrè fún wọn á ní ẹ ń tó tẹ̀lé ni pé kò lè yẹ ẹ̀yìn ah, ẹ láyé wa àwọn ń ké fọkàn ẹ̀rọ daràn ti ń ké fọkàn ó ti ké fọ́kàn rákà alákòókò àtẹ́lẹ̀ kejì ok ó ti kárí mi gbà wọn wàláhì ó ti fi ìranù yìí kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ láti ká ṣe lẹ́yìn wọn á ní torí màá mọ̀ ká kí rárá àdáwò ńlá ni ó dàbí àwọn ẹlẹ́tẹ̀dẹ̀ àwọn bídíà tí wọ́n kálukú rání lọ́lé olówó tó sọ fẹ́ sókè rẹ̀ tó máa wò báyìí yóò ti gbé lẹ̀ yóò tún gbé lẹ̀ bàbá sẹ ti kàánú àtìkọ kò jù bẹ́ẹ̀ yóò tà sí pé láti gbé àwọn òbí lẹ́yìn ní ìṣẹ̀kọ́ ọ̀nà irú rẹ̀ náà lẹni tó ló ń ké láti inú àdáwò délé bá yé wa irú àwọn àdáwò lè máàmù ẹ lọ bẹ̀rù ọlọ́run bí ọ̀wọ́ ẹ fi lè máàmù lẹ̀ fáwọn míì ìgbà míì ẹlòmíì sọ pé àwọn àfa àwọn táwọn kí ó lọ́dọ̀ ọ̀fẹ́ sí máa ṣe nù àwọn sì gbà pé àwọn àfa àwọn lọ́mọ kí ó jù àbólódò làwọn àfa yìí gbà wọn ọ̀ka tí ó kẹ̀kẹ́ wá ní ẹtì ká tí ó ẹ̀gbọ́n táwọn ti sọ̀rọ̀ la salata liman lam yaqra bi ummil kitab gbogbo ẹnikẹ́ni tó ti láti tí òkè fati àkọ́ní sọ̀rọ̀ ẹni tó kà bá ti òkè ẹni tó kà á lájàmbá kò ké ẹni tó kà á lákàánú kò ké àti ìdànù lásán ni gbogbo rákà kọ̀ọ̀kan agbọ́dọ̀ kí fati àmì gbà tó ké sókè sókè dáadáa kárí mi ló ń sùn torí tá a gbọ́ ìkàkùkà lọ àwọn kárí mi bá wọn pọ̀ bàjẹ́ láyé àbí ìsọkà fati àdéhùn fún ẹgbẹ́ tó sọ ọ̀wọ́ yìí rí ọ̀wọ́ yìí rí ọ̀wọ́ yìí rí wọn ni gayiri gayiri ẹgbọ gayiri gayiri mangalu manga ẹdá kan ẹgbọ lẹni larubá àti màdìjẹ manga gayiri mangalu àlẹyìí ó ni wala wọn lè rálí nà ó lè ní wọn lè lálí nà bọ́ọ̀dì bọ́ọ̀dì bọ́ọ̀dì bọ́ọ̀dì wọn máa wò sẹ́ńtà dára yín láàmú tẹ̀jú ìdí àbíkílẹ̀ kò sí ẹ̀kú òdu ẹ̀kú àṣedànù nítorí sẹ́yìn ọba ti mà èèyàn máa ń jọ́ta rẹ̀ bẹ́ẹ̀ làwọn lárúbáwá pa lóore wọ́n ní man jahila shay'an àyàdá gbogbo sẹ́yìn ọba ti mà èèyàn máa mú lọ́tà torí ẹ̀ ilé ìjọba sábàbẹ́ jókòó láàrin forí kanà méjèèjì oríṣi ọ̀nà méjì lànà ìgbà tó jókòó alákọ̀ọ́kọ́ ni alifirash alifirash olóòní ká tẹ ẹsẹ̀ wọ̀ ká gbé awọ ẹ̀dí wa méjèèjì ká gbélé káwa ń lẹ́sẹ̀ wọ̀ fún eléyìí alìsirọ̀ ẹlẹ́sẹ̀jì ni alìkọ̀ọ́á alìkọ̀ọ́á olóòní ká nàró ẹsẹ̀ wa méjèèjì káwa pé awọ ẹ̀dí wa méjèèjì lé orí gìgísẹ̀ wa méjèèjì anábì máa ń ṣe bẹ́ẹ̀ láàrin orí kalẹ̀ méjèèjì gbogbo ìjókòó mi tẹ́ bá wá tó àtìsẹ́ ni ẹ̀rọ àwọn ẹni wọ́n ṣe alifirat no wọ́n ṣe kí ló ń pè atawọ́rọ̀ eléyìí tá a máa ń fawọ́ ẹ̀dín lílẹ̀ táwa ti ẹsẹ̀ wọ ẹsẹ̀ wọ òsì táàkì bá bẹ ojúbọ ọ̀tún ànábì ẹsẹ̀ báyẹn bẹ̀ bó tilẹ̀ jẹ́ kó àwọn màlìkíyà ni ẹsẹ̀ bẹ́ẹ̀ fún sẹ́rì bákan náà àwọn ẹlòmíì wọ́n kàn jókòó bó ṣe gbani wọ́n wá sideways láìdí ẹsẹ̀ wọn méjèèjì ó gbé báyìí nínú àtúnṣe nìkan máa ń nínú foríkalẹ̀ méjèèjì nínú ń bẹ láàrin foríkalẹ̀ méjèèjì wọn ò ní mẹ́ ó sọwọ́ dọ́gba nínú àtúnṣe nìkan máa ń mẹ́ láti mọ̀ fún ànàbì máa ń mẹ́ يا رب اغفر لي وارحمني واجبرني وارفعني واهدني وعافني وارزقني أبي كما تقول رب اغفر لي رب اغفر لي رب اغفر لي انت عم صلاني نقولك أنا نجد من أسسي وناني كما تقول أنت بس جلسة الاستراحة أسسي لاني torí pé jalsatul istiraha sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam kẹta kọsọ ni kí n tó dáa jù ní ẹni kẹtí lè má mu ọba ti fi ká mẹsì àwọn olùmọ̀tò wa sọ pé tó bá jẹ́ pé lè má mu ni ọ wọ́n ní tó dáa jù ní túmọ̀ sí nítorí tó o bá gbogbo èèyàn ti mọ̀ pé tó bá ṣe Allahu akbar láti forí kalẹ̀ àti lọ sí dùn ìjókòó ni wọ́n ń lọ àwọn èèyàn wá rò pé o ti lọ sí ìdùnnú àwọn tó ìwọ́jọ́ ìyapa tó ti tẹ̀lé torí ẹ̀ wọ́n ní tọ́bọ́ wá lọ fẹ́ tírèènì jàmá mọ́sálásí rẹ̀ wọ́n lè gba tírèènì àmọ́ kìí ṣe jàmá kan ní mọ́sálásí máa ní ẹni tó wá sí mọ́sálásí yẹn for the first time gbọ́ láti ṣe tẹ̀lé ìlú fà. tọ́ nínú àṣìṣe òun náà ni kákan máa fẹ̀sùn kan lè má mú wa láì lẹ́rìí lè má mú wo sẹ́ ìwò sẹ́ bàbá ẹ̀ wo sẹ́ ìwò sẹ́ òfin ọlọ́run sọ pé gbogbo ẹsẹ̀ bá ti ká má di ní ọ̀dà ó sì mà títí tẹ́ fi ká má bẹ̀ títí tó náà fi jẹ́wọ́ títí tẹ́ nìkan fi tu fó àmọ́ tó bá jẹ́ ike àbá lásán láti máa kọ̀ndẹ́mù àwọn èèyàn ìwọ náà ò ní bọ́ ìwọ náà ò ní bọ́ nítorí pé wọ́n tó rẹ́ nìkan kó sí pàkọ́ náà rí náà rí lọ́gbà tó fáwọn èèyàn míì náà lójú o ó rí pàkọ́ tiẹ̀ náà tọ́yọ sọ̀bọ̀lọ̀sọ̀bọ̀lọ̀ sẹ́yìn torí ẹ̀ àṣìṣe ni nínú àṣìṣe ni ká máa sọ àṣìṣe imam nígbà tí èsì kan sọ pé kò imam yẹn wà fún pínpín ẹ̀ńtọ́ bá máa ṣe jùlọ kọ́ wá gbà ẹ mọ̀ wá sọ́ọ́ ti rẹ̀ yọ wọ̀ wọn náà lọ́wọ́ amúsíláṣí jẹ́ tó ti máa ṣe lè má mú. tó ọlọ́run ọba ọ̀fẹ́ kẹ́ ẹ máa tọpinpin ara yín kẹ́ ẹ máa wá títí ara yín. nínú àṣìṣe ó náà ní kó tábà ti sùjúdù sáà báyà ká tó sálámà àbí lẹ́yìn tó sálámà ẹ wàá gbọ́dọ̀ nìkan sọ nínú ìforí kan náà pé. سبحان من لا يسهو ولا ينام سبحان من لا يسهو ولا ينام سبحان من لا يسهو ولا ينام gbogbo ni fọlọ́n tí kìí gbàgbé gbogbo ni fọlọ́n tí kìí sùn kò sínú sànàbì sallallahu alaihi wasallam nípa wí tá a bá forí kalẹ̀ sí gbàgbé kí là máa wí ní forí kalẹ̀ gbogbo subahana rabbiyal a'la subahana rabbiyal a'la iná ló wù. nínú àtìsí òun náà ní kọjá yìí pé a ti ṣe sùjúdù sáhù lè má wá ń sàtáyà lẹ́yìn sùjúdù sáhù kó tó sálámà àtìṣe ni kọ́dà kó ti kọ́ àwọn kó ká ṣe àtìṣe ni. torí pé kó sàtìṣe nù lẹ́ẹ̀kan náà lọ sálámà sọ àwa náà bá ti máa sálámà bẹ́ẹ̀ ló wá nu hadithi Imran ibn Hussein àwọn tí wọ́n láti tashahhud hadithi Imran ibn Hussein míì náà làwọn náà tó fà wá ipa náà ti fi tashahhud ń bẹ̀ ṣùgbọ́n kọ̀ fẹsẹ̀ rẹ̀ lọ. nínú àtìsí oní àníkílẹ̀ máa kọjá kẹ̀kan ló forí kalẹ̀ nínú rákà kan kò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ọwọ́ àti sùdúdù sáwọn fún fífi ìforíkalẹ̀ sílẹ̀ dájúdájú tó ṣe kọ̀ọ̀rán sùdúdù sáwọn kọ̀ọ̀rán tá a bá forí kùn kan lẹ́nu sọ̀rẹ́ à. àbílẹ̀ máàmù tó ṣe rákà mẹ́ta dípò mẹ́rin ọwọ́ àti sùdúdù sáwọn fún fífi rákà kan lẹ̀ kọ̀ọ̀rán àti ìdànù lásán gbogbo sọ láti kò ní tìmọ̀ ẹni tó bá ti fi orígun kan lẹ́nu sọ̀lá yóò rí pọ̀ sí padà nù. nínú àṣìṣe náà ní kọ́pọ̀lọpọ̀ tó máa fẹ́ ṣe tẹ̀síáhùdù nínú sọ̀lá wọn ni bisimilahi rahman rahim atahiyatu lillah kò sí nínú súnà pẹ́ basmala ṣáájú kí a tó ṣe tẹ̀síáhù. nínú àṣìṣe òun náà ni kápọ̀ láti fi àsọ̀láṣẹ̀ Ibrahimiyya wọn nàbí wa Muhammad sallallahu alaihi wasallam nù sọ̀láṣẹ̀ wa kàkà bẹ́ẹ̀ kàmá wa ti sọ̀láṣẹ̀ mi kọ̀tọ̀ àsọ̀láṣẹ̀ Ibrahimiyya lànàbí ni kàmá ṣe nínú sọ̀láṣẹ̀ ọlọ́sẹ̀lẹ̀ fati à ọ̀pọ̀ àti aláìsórí ara rẹ̀ nì àti ìdànù lásán as-salatu ni wọ́n ní kò sí. nínú àṣìṣe òun náà ní kí wọ́n máa ṣe as-salatu al-ibrahimiyya kọ́ ajẹ́ kò tó fẹ́ lè hàn. bí allahumma salli ala sayyidina muhammad wa ala ali sayyidina muhammad àti sẹ́yìn kò sí sayyidina ń bẹ̀ kò sí sayyidina ń bẹ̀. nínú àṣìṣe òun náà ní kí wọ́n ṣe tàṣàhùd lọ́wọ́ mọ́ àrísẹ́ nìkan gbọ́n ọmọ ọ̀ka rẹ̀ sókè sílẹ̀ sókè sílẹ̀ sókè sílẹ̀ wọ́n á fọwọ́ kún la pèpè ewu ló ń sè ewu ló ń sè àti sẹ́ni o ẹ jẹ́ kọ́ ọmọ gbọ́ ọmọ ọ̀ka rẹ̀ súnà bí ẹbí tí wàá nù hadithi Wa'il ibn Hujr radiyallahu anhu mo rí ànábì sallallahu alaihi wasallam nígbà tí ń ṣe tẹ̀síọ́hù tí ń gbọ́n ọmọ ọ̀ka rẹ̀ báyìí fi fi ń sàdùà nínú àṣìṣe oní àníkà máa ṣe tẹ̀síàhù kọjá kékeré sọ ọmọ àkáyín ilẹ̀ ń wò ọmọ àkáyín tẹ̀ ẹ̀nà tẹ̀ ń gbọ̀n lẹ́mọ̀ wò ẹ̀ ní wo bí jẹ́ forí kalẹ̀ sí má nìyí ibẹ̀ nìkan ni wọ́n ti ní kí ẹ máa wo bòmí ibi tí ọmọ àkáyín yẹn wà lẹ́mọ̀ wò nínú àṣìṣe òun náà ni ike ń gbàtẹ́ ti tẹ̀síáwò lọ́wọ́ ẹ wá ní ọmọ ọ̀fọ́ àfábẹ̀ látọ̀ fún ẹ tún náà fábẹ̀ látọ̀ ẹ wá sí wọn pa bọ́ọ̀lù bẹ́ẹ̀ sì ti tẹ̀síáwò ẹ̀kọ́ ju wọn síra wọn àwọn náà wá ń jó gbàtàn wọn wá nú ọkọ̀jú ta ọkọ̀jú nú ọkọ̀jú ta ọkọ̀jú nú ọkọ̀jú ta bẹ́ẹ̀ sì máa lórí tìrì tẹ́ ẹ̀ bá ṣe sọ láti sọ ẹ̀kẹ́ kan wo àwọn tí ń ṣe sọ láti ẹ̀rù oríṣiríṣi ẹlòmíì ti lè mú odidi àtẹ́lẹwọ́ rẹ̀ kọ́mọ sí báyìí. Àbẹ́ rí nǹkan àmọ́ bá ti ṣe àmọ́ bá ti ṣe àmọ́ bá ti ṣe àmọ́ yá ẹ̀ sí máa bẹ́ẹ̀ sí. Ṣé eléyìí wọ́pọ̀ níbi tó dò bá ti pọ̀? Bẹ́ẹ̀ sì ṣètò ṣọ́hùn dín ẹ́ di ọmọ ká mẹ́ta yìí àti kékeré àti sẹgbẹ́ rẹ̀ àti tààrin ẹ dè máa rin àtẹ́lẹwọ́ yín ẹ wàá mú ká àtàpàpọ̀ yín ẹ fi dè mú ẹ wàá nà ká àfábẹ́là ẹ kọjú rẹ̀ sálùkìlà ẹ máa gbọ́n ẹ máa fi ṣàdúrà rẹ̀. àbí kẹ́ẹ̀tì ọmọdéyìn àti sẹgbẹ́ rẹ̀ máa rin àtẹ́lẹwọ́ yín kẹ́ wàá mú ká tààrin àti tàtàǹpàpọ̀ kẹ́ sọ́dọ̀ òrùka kẹmọ agbọn ìka àfàbẹ̀lẹ̀ ayé báyìí ẹjẹ̀jì wọn lánàá ní sallallahu alaihi wasallam. tọ́ eléyìí jẹ́ bó ti jẹ́ mẹ́. nínú àtúnṣe wọn náà ní káma sálámà lọ́nà tó mú fura dání. assalamu alaikum kí ló dé kí ló ṣẹlẹ̀. kéde lárúbáwá náà lọ gbà báà ìjọba kanu tó ra màlìkì àti ṣẹ́dà tó wà lára sin yẹn yọ jáde dáadáa àṣejù tí máa bẹnu èdè àwọn tí wọn bá gbèdè lárúbáwá tó bá sọ pé assalamu alaikum ti tó ṣẹ́dà ti jáde bá wọn assalamu alaikum àsọ àsọgbẹ́mí ni àṣìṣe ni o àbíkọ́ lọ sálámù alaikum àṣìṣe ni ọwọ́ àánú súnmọ̀ fún àná ti sálámà ẹ̀yọ̀ àwọn olùmọ̀padà gbọ́gbọ́ fẹsẹ̀ rìn ṣùgbọ́n èyí tó ti àjù ní ká máa sálámà méjì. asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah bá ti máa sálámà súnà nàbì sọlọ́bà àbí sọlọ́mà. nínú àtúnṣe oníkọ́jọ́ pé bàbá ti sálámà tàì sálámà lábàá máa bára wa lọ́wọ́ àbí ká tó dìde kó mọ́tíláṣí ṣàlámù alaykum ṣàlámù alaykum ṣàlámù alaykum. torí ìgbàgbọ́ bídí àti wà ń bẹ̀ títí ẹ bá fi lè para yín lọ́wọ́ pàápàá jùlọ lẹ́yìn àwọn sọ láti kan bíi sọ láti làásù ọlọ́wọ́n forí gbogbo ẹ̀ṣẹ̀ yín jìn àdádálẹ̀. kété pẹ́ ṣẹ̀ṣẹ̀ ríra yín kí ló fẹ́ máa bà mí lọ́wọ́ sí. bákan náà nínú àṣìṣe olóòdì ká sálámà jà ìsálámà kí gbogbo owó ti dọgbọ́n sókè kámẹ́ máa ṣe díkì àdádálẹ̀ gbogbo mọ́sálásí wọn máa ṣe kíkásíká àdádálẹ̀ oníkálukú wa ni ó ṣe díkìrì rẹ̀ láyè rẹ̀ astaghfirullah astaghfirullah astaghfirullah اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أما سلة تدق سنة النبي ìwádìí pàtó máa ṣe pọ̀ àdáda alẹ̀ burúkú ni ó sì gba yín kan láti kó gbogbo mọ́tíláṣí pẹ̀lú irú stáìlì tiwọn torí kálukú ọ̀dọ́ lè má mú tiẹ̀ ló ti gba tiẹ̀ ntí lè má mú wọn bá pè lọ́nà fún wa ni wọ́n á mú kò sí sọ́kàn wọn pẹ̀lú anabi Muhammad sallallahu alayhi wa sallam lórí ẹ̀ka kí ìsara bídí àníká tó jọ máa ṣe zikiri papọ̀ oníkálukú ọmọ àwùjẹ lọ́tọ̀ọ̀tọ̀ bídí àtúnni kásálámà sẹ́kìlì máa mọ̀ tẹ igbá àdúrà gbọ́dọ̀ sádùá fún wa bídí àná wọ́n ti bẹ̀rẹ̀ bídí àwọn ọ̀rọ̀ láti fi lọ́jà lè jẹ wọ́n bá wọ̀ fún ọmọ àbú ọ àwọn wọn mà wọn kú sẹ̀sẹ̀ máa bú ọ tẹ́lẹ̀ náà bó torí ẹ̀ eléyìí ń bẹ nínú àwọn àtìsẹ tí àwọn èèyàn máa ń ṣe nínú sọlá tí wọn eléyìí tó fi ọ̀ràn yẹn ike ká dínà yìí nítorí pé sọlá ẹnì kò sí bí ẹni tó ṣe dáadáa bẹ́ẹ̀ náà ti rí dáná bisimilá bá àti náà sọfárá fún yẹn fẹ ẹrjẹ fasalli fẹ innaka lam tusalli èyí túmọ̀ sí kẹ́ńtọ́ bá ti sọlá ti tó ṣe dáadáa kò sí sọlá abẹ́lẹ́ wọn ọbẹ̀ ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù ẹ̀sọ́ láti. wọ́n ní sọ́nà yẹn ní kájọjúkọ alkebla nígbà tá a máa ń pèpè fún sọlá sunna nabi sallallahu alaihi wasallam títẹ́ bá pèpè fún sọlá ẹ kọjú síbi tá à ń dojú kọ sí sọlá tì. wọ́n ní sẹ́ ìdájọ́ tí ń bẹ fún ká dáhùn nígbà tí wọ́n máa ń pèpè fún sọlá sáàsì sáàrí kéèyàn ní pẹ̀ iná ní bẹ fún gàmbá ń gbọ́ tó ń pèpè fún sọ́lát lórí rédíò àbí nínú fóònù wa. ìdájọ́ wọn kan náà ní nípa dídáhùn àmọ́ lábẹ́ mọ́jẹ̀mú ike ó jẹ́ ike àkókò sọ́lát ni wọ́n ń pè. tó bá yẹ kó àkókò sọ́lát ni fóònù rẹ̀ ń pè àkókò rẹ̀ ni rédíò ń pè wàdáhùn àmọ́ ní ìsinmi máa sọ pé sọ láti máa wọlé láàbò kan ó kù ìṣẹ́jú mẹ́ta rédíò rẹ wá ń pè é àbí rédíò tó sí wá ń pè é láàbò kan ó kù ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ̀wọ̀n kan ń pè lápè lẹ̀ fún ọ̀gbọ́dọ̀ dáhùn wọ́n dàbí ìgbà táwọn ọmọ ilé kí wọ́n bá ń kọ́ bí wọ́n ti máa ń pèpè fún sọ́là sẹ́wọ̀n ká ní dáhùn á máa ti kọ́ ọmọ pé òpè dáadáa tó pè báyìí bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ náà ni fóònù wa tó bá lọ ṣe mistake àbí bá a ti sẹ́ẹ̀tì aago ló jẹ́ kí mistake ó ṣẹlẹ̀ tí rẹ́díò tí sẹ́ẹ̀tì wa fi wá pé sọ láti kásìkò rẹ̀ tó wọlé ilé ìtumọ̀ sí pé àní dáhùn bẹ́ẹ̀ náà ni tó wá pé ní mọ́tíláṣí wọ́n ti ń pèsè fún sọ́lá àmọ́ àkókò tí tò àní dáhùn ilé ìjẹ́bù ti jẹ́. wọ́n ní tí èèyàn bá ṣàṣìṣe nínú sọ̀lá tí èèyàn gbàgbé tẹ̀síọ́hùdù alákọ̀ọ́kọ́ tí èèyàn padà síbẹ̀ yìí àbí èèyàn máa bá sọ̀lá sí lọ á máa bá a lọ. tábà wá parí sọ̀lá sí wa dípò kásálámà lẹ́yìn tẹ̀síọ́hùdù àmì sálámà. á forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀yìn rẹ̀ láti wá sálámà irú rẹ̀ gángan ti ṣẹlẹ̀ sanabi wa muhammad sallallahu alayhi wa nínú hadith abdullah ibn buhayna radiyallahu anhu. wọ́n ní tí màmú wa bá gbàgbé sẹ́mi allah liman hamida táwọn ọ̀ràn létí kò sí tó burúkú ẹ̀ràn létí gbàtí lè má mú sí nàró. bóòlù ẹ̀sìn wa mọ̀kọ́ náà oníṣẹ́mi Allahu liman hamida náà ni ọ̀sán àwọn ẹni tó wà wá sí wọn fura mọ̀ pé lè má mùtí dìde àmọ́ wọn gbọ́ sami Allahu liman hamida ẹ̀yin lè rán létí pẹ̀lú sísọ pé kí ni subhanallah nítorí kí ni lọ́dọ̀ ìmáàmù Ahmad ibn Hanbal ó sọ pé kéèyàn bá gbàgbé sami Allahu liman hamida yẹn sẹ́kẹ̀ gbàgbé ló mu fi sílẹ̀ yóò forí kalẹ̀ kó tó sálámà yàtọ̀ sí tọ́ba máa mọ̀ fi lẹ̀ sọ láti rẹ̀ bàjẹ́ torí ká lè bá a sọ́ra fún irú ọ̀rọ̀ báyìí àràn létí subhanallah ọ̀nà ọ̀ràn tí kò wọ́n ti sọ pé sẹ́mi allahu liman hamid àyíwá sọ pé sẹ́mi allahu liman hamid àtẹ kò gbọ́dọ̀ díẹ̀ wà lọ́nà níbi ká sọ rabbana wa lakal hamd. wọ́n lẹ́nu tó pé ìyàwó tó fẹ́ nasara ni nasaraniya ni yahudiya ni ọmọlẹ́yìn kọlù ara sinagogu ni tí ìyàwó yìí bá ṣe nǹkan oṣù sọ́kò ó tù láti rẹ̀wẹ̀ ni àbí bẹ́ẹ̀ ó tù láti rẹ̀wẹ̀ kìí ṣe nítorí tara rẹ̀ nítorí tiẹ̀ nítorí kọ́ ọmọ bàgbàdájọ pọ̀ ń bá ẹni tí nǹkan oṣù ń bẹ lára rẹ̀ ọ̀ ń bá lò torí ẹ̀ yọ wẹ̀ nítorí tiẹ̀ kìí ṣe nítorí tiẹ̀ wọ́n ní irú òjò wo ló lè rọ̀ irú òtútù wo ló lè mú táwọn òbí paṣọ láti kọ̀ àwọn olùmọ̀ọ́ sọ pé òjò yẹn jẹ́jọ́ tó ń rọ̀ gidi àmọ́ òtútù àwọn sọ pé kẹ́ fapọ̀ nítorí òtútù imam ahmed ló sọ báà nítorí pé àríkà nàbì náà pasọ̀ láti pọ̀ rí nítorí òjò ìgbà olùmọ̀ sọ pé ara àwọn sàhábà tó ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ tóbi yẹn bá ń rọ wá bí wọ̀ sí tó ṣe yí pé kò ṣe kò ṣe kò ṣe tẹ́rígbà téèyàn tó máa bọ̀ wá mọ́sálásí ńlá ṣe jẹ́mọ̀ ọ̀fẹ́ ìnù yìí wọ́n ti sọ pé táwa sàlẹ̀ sàn pé ẹ máa pa mọ́gírìbà àti ṣáìpọ̀ ẹ máa pa zóhùrù àti áfíríkà magrib àti ìṣá ìyàtọ̀ sí bọ́ọ̀lù àti àpò. wọ́n lóbìnrin tí ó dirí rẹ̀ ṣé dandan ni kó túrí yọba wẹ̀wẹ̀ jánaba yọba wẹ̀wẹ̀ háyò bẹ́ẹ̀ ni yóò tù tó bá pé irun tó ti yẹn kò ní jẹ́ kó mi ọ wọlé sí gbogbo ara irun rẹ̀ kò ní jẹ́ kí omi ó dé ìsàlẹ̀ orí rẹ̀ yóò tù ṣùgbọ́n wọ́n jẹ́ pé wọ́n fòwú kórun àbí wọ́n fi rọ́bà kórun kódà kó fi pé wọ́n ẹja náà bá ní oṣù àbálùwàlà yóò máa tù nítorí pé à ń fẹ́ nínú àlùwàlà kọ́ parí kárí rọ́bà àbówó oṣù ní ti kọ́ pa kárí nínú wẹ̀wẹ̀ à ń fẹ́ kó fomi fọ gbogbo bíkíbi lára rẹ̀ títí dórí rẹ̀ títí tó sì dirun kò ní jẹ́ kí omi ọ́ débi gbogbo orun rẹ̀ wọ́n ní arìnrìnàjò ibo gan ni ó ti máa ṣe kọ́sùrù yóò ti kọ́sùrù lójú ọ̀nà kó tó dé lùtí ń lọ yóò sì tún máa ṣe ní lùtí ń lọ tó bá ṣe pé ní lùtí ń lọ kò ní lò tó ijọ́ mẹ́rin àwọn tó bá ti mọ̀ kó lò tó ijọ́ mẹ́rin lọ tó bá ti débẹ̀ èyí sọ́rin àjò èyí sọ́rin àjò mọ́tara rẹ jẹ wàá máa pé sọ láti rẹ wàá sì máa ṣe fìyà Ramadan wọn á ní sẹ́yìn bá ti akẹ́kọ̀ọ́ sí ọmọ ti kọ́sùrù mọ yàrá rẹ̀ ní àbí mọ́sálásí ta ló ọmọ ti kọ́sùrù tẹ́lẹ̀ náà wọn ní àdúgbò ni wọn àbọ̀ ń tan rẹ̀ jẹ. wọ́n sọ pé àwọn ọmọ kan ní àgbọ̀yé burúkú bá wọn tara wọn jẹ yọ yí àwọn lẹ́nu tó bá ti ń jọ fún dàlkìyàm tó sọ fún ọ pé àbọ̀ àbọ̀ sọ láti ló ti sọ láti rí òpin kí ló fẹ́ sọ fọ́lọ́ kí ló fẹ́ sọ fọ́lọ́ tẹ́wọ́ àmọ́ wa pé ẹ̀ ọmọ ti kọ́sùrù ọ̀fẹ́ sọdún kan ọdún méjì mẹ́rin lẹ̀ ọmọ ti kọ́sùrù àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹni tó sọ ọrú ẹ̀ gbogbo àwọn olùmọ̀ wa takò lọ́nà ní Sheikh Ibn Uthaymeen wọn ló ti fatuwa arú rẹ̀ rí gbogbo olùmọ̀ yóò kú takò òfin tọ́jọ́ bẹ́ẹ̀ èyàn wà kọ síbi tí ẹkọ ẹkọ tí òkun síbi ẹ wà fẹ́ máa ṣe ṣáínṣáín ẹ fẹ́ máa ṣó ọ káwọn èèyàn lè dá àmọ́ pé à ìwọ mọ nǹkan kẹtẹ ọmọ odó lọ́ọ̀mà àwọn adéńjọ pé ndàkìyà mọ àwọn sọkòtò láti ọdún mẹ́rin ó dé àfi kọ ọ̀ràn ti gbàgbé lọ́jọ́ gbèlè kí sìrò tó dórí rẹ kọ máa sàn sùn agídí òtún wa kún fẹlómi nítorí ti ọdọgba yóò tún kagidi hárí bẹ́ẹ̀ ni bí ṣètò àníṣe máa rí àmọ ọmọ nǹkan ọdáàmù ó tún máa sagídí ọmọ sanra rẹ jẹ ẹsìn lélẹyìí kìí ṣeré káwá pé àtìṣe ló ṣe. ló ń fi ń pé sọ láti rẹ̀ níṣẹ́ ló yẹ kó máa dín àmọ́ wá sàtìtì ń pè ó sàn fún ọ níjọ́ gbẹ̀ndà kò yé wa ọ ṣeré. náà ní tí ó rí àjò à. ti kọ́ sùúrù lẹ́yìn tó láti jùmọ̀ à kọ́ sùúrù rè wò gánà rè. ṣé wọ́n ti ṣe sọ̀látù jùmọ̀ àkọ́sùrù wo ló tún kàn àbí sọ̀látù làásù à àìlágbọ̀ọ́yé ẹ̀sìn yẹn ti peléke nìyẹn à nípa àṣírí papọ̀ mọ́ jùmọ̀ à nípa àṣírí papọ̀ mọ́ jùmọ̀ torí di eléyìí báyìí tọ́ba ti ṣe jùmọ̀ ọmọ rẹ̀ bí àkókò àṣírí mọ́. bákan náà onírìn àjò ò tí ì fi lélẹ̀ kí ni jẹ́ tí ì fi lélẹ̀ kí ni jẹ́ jámù wa inú ilé náà lọ wa inú lọ o bọ́ sẹ́yìn odi ìlú kí ni jẹ́ jámù kí ni jẹ́ àbí ẹlòmíràn o ti ń ṣe jámù o ti ń à ó dìgbà bá bọ́ sí ẹ̀yìn lóhùn. kásò ti dé gbogbo orú àwọn bàpọ̀ tí ó sílé ń bẹ̀ yẹn tó wọ̀ tún tó wò sí tó rí lé tàbí òye wa ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ kọ́sùrù adúpẹ́ fọlọ̀ kìí máa kéré lẹ́sìn ìjẹ́ ọ̀sán fún dáìbà fẹ́ dúró afẹ́sẹ̀ kọ́sùrù iná wa ti ó fún ọ wọ́n gẹ́gẹ́ bí ẹni tó ní mọ́tò. wọ́n ní tí lè má mú wa bá sọ pé muhammadun rasulullah nínú kí o ti ń ké bí wọn kẹ́tí dákọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam sáàkó pé sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ a máa ní gbọ́n sókè sallallahu alayhi wa sallam ò gbọ́n sókè o ti tẹ̀ láti ọlọ́ ọ̀tẹ̀lí lánàá ànábì sallallahu alayhi wa sallam pé albaqilu man dhukirtu indahu falam yusalli alayhi ojúlówó ahùn lẹ́ni tí wọ́n dákọ̀ mi lọ́dọ̀ rẹ̀ tí ọ̀sán sọ láti fún o ti bọ́ mi sọ láti rò ti bàjẹ́. Al-Imam Ibn Qayyim rahimahullah ó ní kíra nínú kíra rẹ̀ tó pọ̀ ó pè ní Jala'ul Afham fi Uql as-Salati 'ala an-Nabiy sallallahu alayhi wa sallam títí payá àgbọ̀yé níbi àtúnṣe àlàyé ọlá tí ń jẹ fún títí àtúnṣe láti fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam. Ibn Qayyim wá to àyè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan téèyàn ti máa tàkà láti fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam. nínú rẹ̀ ó ní sábà dárúkọ anabi tẹ wàá nù sọ̀lẹ̀ láyè táyì tí tàkà láti fún anabi kan kákórì dúró lọ wà kápẹ́nu rúkú lọ wà kápẹ́nu foríkalẹ̀ lọ wà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 bọ́tà ti mọ̀ pé ànábì yẹn ta ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ibn al-Qayyim ni ó ti dákọ ànábì rẹ̀ láti sọ pé kí ni sallallahu alayhi wa sallam àní gbọ̀n sókè o ambosibosi báwa yunifọ́ọ̀mù rẹ̀ táwọn mi ṣe máa ṣe sallallahu alayhi wa ẹ̀ ń ṣeré yìí eléyìí jẹ́ báwọn. wọ́n ní táwọn bá sálùwàlá ní tọ́ilẹ̀tì ṣé táwọn bá jáde ṣé díkìrì dáhùn tá a bá jáde ní tọ́ílẹ̀tì ni màá sọ ni àbí díkìrì ẹ̀yìn àlùwàlà méjèèjì lọ sùn. òní sọ eléyìí nínú ilé àlọ́ nínú tọ́ílẹ̀tì máa wọ̀ bisimilayi la ikọ tọ mbẹ amẹtọ tọba jáde ìgbà náà ló tó sàdúrà yẹn àlùwàlá àmọ́ bó ṣe ń jáde ọsọ pé gòkòrò ànà ashhadu an la ilaha وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين wọ́n ní ẹsẹ̀ àlàyé fún wa téèyàn bá gbàgbé ìjókòó alákọ̀ọ́kọ́ sọ láti mọ́kèrè fóòn ní sọ láti lọ́sẹ̀ rí. ó kílíà ààrẹ ti dókòó ní tẹ̀síáhùdù alákọ̀ọ́kọ́ tẹ̀mọ̀ká ti dìde nìyẹn ajẹ́pẹ́tà bá ti parí rákẹ́lẹ̀ kẹta tá a kí fásitì alásán yẹn a máa bọ̀ wá sílẹ̀ lẹ́ẹ̀kan náà láti rògbò anọ̀rù àti bẹ́ẹ̀ á wá sílẹ̀ á forí kalẹ̀ lẹ́ẹ̀mí á sì tẹ̀sọ́hù sábàtì wá parí tẹ̀sọ́hù dùn àti parí àti sọ̀sọ̀ láti fa nàbì sallallahu alaihi wasallam àti sáàdì ọlọ́ọ̀ níbi àwọn aburú sáà nàbì ní ká máa sáàdì ọlọ́ọ̀ níbẹ̀ àti sàdúrà tá a fẹ́ ṣe kàkà ká sálámà á wà forí kalẹ̀ lẹ́ẹ̀mejì sábà ti forí kalẹ̀ lẹ́ẹ̀mejì á wà sálámà á ní ṣe àti àyà mi mà ó á sálámà lọ́ba tán eléyìí ń dẹ́bẹ̀. wọ́n ní ká bá tó lẹ́yìn lè sọ ipá yìí fún ti máa dúró ga ṣé nǹkan kan ti sọ láti wà ní bẹ́ẹ̀ ni mẹ́wàá ṣe tí àyè ìmáàmù bá ti ga lábẹ́ ọ̀rọ̀ màlìkíyà tó bá ti lè ju àtẹ́lẹwọ́ kan lọ sọ láti gbogbo yín bàjẹ́ àti máàmù àti máàmù tó lórí tẹlẹmù yín sọ láti ti bàjẹ́ àmọ́ wọ́n ní tí ó ju àtẹ́lẹwọ́ kan lọ àwọn kórìíra rẹ̀ lọ́dọ̀ àwọn ìmáàmù mi àwọn ò fi àtẹ́lẹwọ́ kan dáa ayé lè máàmù ọgbọ́dọ̀ ga ti tàwọn ẹ̀tọ́ wà lẹ́yìn rẹ̀ lọ torí ẹ̀ kí lọ wá ná wa láti lẹ́bù gbogbo ẹ̀ kò ná wa ní ìkankan náà ẹ ìmáàmù jẹta ló ti ṣe lẹ́nu láti ayé rẹ̀ ìmáàmù jẹta ti lọ ìmáàmù tànánà ti lọ ayé ìmáàmù tòní la wà. sòká wa kọ́ ìmọ̀ kan kákó hárí wàhálà ni tẹ́ bá wo àwọn àlùwà yìí ẹ rí i pé ayé lè máàmù máa ga ni ló wọn kò tá a tó mọ́sálásí rẹ̀ sí dẹ́mání mọ́sálásí ìlú nù ayé rẹ̀ yọ ga ṣayọ bìkẹ́ àpò ẹ wá wà kó bá fún gbogbo jama tó bá tò lẹ́yìn rẹ̀ ńgbọ́ yẹ kó mọ́sálásì ìlú náà ń gbà mí gan ẹjọ́ jimá nìkan ni bí ìgbà tí ò sí mọ́sálásì náà ni jimá nìkan lẹ́rìí táwọn èèyàn wá bẹ̀ ọ wá kó ó kó bá gbogbo jama ẹ ò yí padà láyé àwọn tó síwájú mi kò ní wáyé láyé tó ẹgbọ́rọ̀ àwọn tó sì síwájú jẹ wọn ọ̀rọ̀ ọmọláńké wọn ò tí ẹ̀rọ ọmọláńké bọ́ wọn ìwọ́n sì ń gba mọ́tò lóríṣiríṣi kò sì ní kò ní yí padà lórí rẹ̀ àwọn tó wà wájú rẹ̀ pàmò àwọn ọmọ bíi jàmàlà ìwọ ní ti ń jẹ tán adìẹ abẹ́rẹ́ rí nǹkan mẹ́ta tó bá pọ̀ rẹ̀ sí ìnáwó ìwọ́n fò nígbà tẹ́ kí ni ń bàjẹ́ alólòdò ni kí ni ń bàjẹ́ ẹ̀sìn ọlọ́run gángan nu torí ẹ̀ tó bá ti gba àmúwalẹ̀ òṣùwàlà kí ni ìjẹ́bù ti jẹ́ rẹ̀. wọ́n ní sọ́tọ́ káwọn máa ṣe kúrò Allahu ahad gbájú báwọn tó ka gbogbo kí ó ń rárá o fati àlàmà kọ́kọ́ kí. àmọ́ tó bá jẹ́ pé ń ka kul huwa Allahu ahad lẹ́yìn fati àti wáti kó tó ka nǹkan mi kò tún sínú lànà nabi wa Muhammad sallallahu alaihi wa sallam. tó wá nù àdìsí fàábì kan ní pé tó bá ka tí kan yóò ka kul huwa Allahu lẹ́yìn rẹ̀. ilé ìjẹba wọn ipò wo làwọn ò tòṣì kí ni wọ́n máa fi àǹtí sẹ́lù yìí ẹ̀yin lẹ́sà tí àǹtí yẹn wọ́n máa fi fọ́ lẹ́nu ilẹ̀ bá dọ̀tí nàá wọ́n máa mú bí àpò kóògùn abẹ́ẹ̀kọ́ ni àmú jẹ́ kóògùn ni olóògùn ni lè má mú yẹn sólóògùn ayẹyẹ tẹ̀síṣe lè má mú tí ò bá lẹ́bi béèrè nù ẹ̀ sọ ẹ̀ tó tọ́ olóògùn ọ̀yẹ́ kó ṣe lè máa mú tó yé wa ọjọ́ bó ti ṣe jẹ́ wọ́n lẹ́ni tó bá pèpè fún sọ́lá tó náà ni ó ṣe kọ́ àmà ní rárá o ẹlòmíì lè ṣe kọ́ àmà yàtọ̀ sẹ́ni tó pèpè fún sọ́lá wọ́n ní títa bá ti ké fati àtànù sọ́lá súrà tábà kà lẹ́yìn rẹ̀ á tún ṣe bísímìlá tó bá yẹ pé láti bẹ̀rẹ̀ súrà láti fẹ́ ké á ṣe bísímìlá àmọ́ tó bá yẹ pé àyọkà ni àní ṣe bísímìlá wọ́n ní sẹ́wájú ṣáájú kátó kí fati àná gbogbo rákà alámàtí a'udhu billahi minash shaitanir rajim bisimilahi rahman rahim rárá àmà sọ pé a'udhu billahi minash shaitanir rajim bisimilahi rahman rahim ṣáájú fati alákọ̀ọ́kọ́ àmọ́ gbogbo fati àmì ìtàbá ti fẹ́ ké bisimilahi ti tó ajọ́ bó ti jẹ́ wọ́n ní èèyàn bá sọ láti láti bẹ̀rẹ̀ wákàtí tìlẹ̀ yẹn ti dé wọ́n wá ṣe tẹ̀síáhùdù ti parí séèyàn ó ṣe já àbí èèyàn ò ní ṣe já èèyàn gẹ́gẹ́ bí ẹni tí ọba sọ láti láti bẹ̀rẹ̀ ó ní ṣe jẹ já tó bá ti dé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah khalas ó ní kíkún gbàtí ọba tó fẹ́ sálámà ló ṣe tẹ̀síáhùdù jẹ já ìmáàmù ọba pẹ́pẹ́pẹ́ ó dúró lórí ètò ọtí ṣe yẹn. wọ́n ní èèyàn bá sọ láti láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìmáàmù wa àtìsé wa ń bẹnu sọ láti rẹ̀ tọ́fẹ́ ti torí rẹ̀ ṣe kò jódò sáà ó ti ṣàtìṣe yẹ kémi ò tó dé ó ṣe ń gbà tí mo wà ń bẹ̀ sẹ́mi náà bá ṣe àmì mi bá ṣe màá bá ṣe lópin ìgbà tí mo bá ti bá tó rákà kan àmọ́ tẹ́ ẹ̀ bá bá tó rákà kan lẹ́yìn imam gbogbo sùdúrù sáà tó bá ti kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá ti bá tó rákà kan tí imam wa fẹ́ forí kalẹ̀ ṣáájú kótó sálámà ẹ̀yin náà bá forí kalẹ̀ tó ti pé sọ láti ti yín òtítì àmọ́ tó bá gbé gbàgbé tí ìmáàmù ṣe ẹ̀yin sí sálámà ló tó forí kalẹ̀ ẹ̀ ní bá forí kalẹ̀ ó dìgbà tẹ́yìn bá parí sọ láti ní tẹ́ bá sálámà ìgbà náà lẹ́yìn ó tó forí kalẹ̀. ìyàtọ̀ ń bẹ láàrin kọ̀bìlì àti bàdí tó bá jẹ́ pé kọ̀bìlì ni ẹni tí ó bá sọ láti láti bẹ̀rẹ̀ yóò bá ìmáàmù kópa ńbẹ̀ tó bá jẹ́ bàdí ni ẹni tí ó bá sọ láti láti bẹ̀rẹ̀ kò ní ṣe pẹ̀lú ìmáàmù ó dìgbà tó ń bá tó parí sọ láti tiẹ̀ náà. wọ́n lẹ́ni tí yóò ṣe pé ọmọ rẹ̀ máa ń yọ lẹ́nu ní gbogbo ìgbà tó bá ti bẹ̀rẹ̀ sọ́lát bó ni ó sì máa ṣe tí wọ́n máa ṣe ní kọ́yákọ́yá ni àbí báwo ara àdánwò ni ọlọ́wọ́n bá fẹ́ fi dán ọ̀wọ̀ tó torí tọ́ma ọmọ ìṣẹ̀sìn báṣubàṣu àbọ̀ òní ṣe bẹ́ẹ̀ gbogbo ń tẹ́ bá mọ̀ sí ẹ lè fi mọ́ ẹ fi rẹ́ ẹ lè pọ́n torí tó náà bá rí pé ọ̀dọ̀ yóò nù wà ẹkún yóò dùn àtọ̀ sí tẹ́ bá gbé kalẹ̀ pàápàá jùlọ tẹ́ bá forí kalẹ̀ tọ́ máa wọ pé mo nìyá lọ àbí ìyá ìsísá lọ ni àmọ́ ẹ gbọ́dọ̀ tó torí tọmọ kẹ má sí lọ́mọ o tábàárẹ̀ ni máa bá ní pàtẹ fún tábàárẹ̀ ni máa rẹ̀ lẹ́kún ọ̀dà àárí àwa náà fúnra ara wa á pọ̀n á lè ajẹ́pẹ́ sọ́láàtì wa kò ní ní fàágùn tó pọ̀ bẹ́ẹ̀ láwọn ti sọ́láàtì wa insha Allah. wọ́n ní as-salatu khayrun minan nawm táà máa ń pèsè fún sọ́láàtì al-fajr ìgbà wo láà máa wí nínú kùtù ẹlẹ́ẹ̀kejì ni eléyìí tó ti pé lẹ́yìn rẹ̀ ni ìkọ́mọ wà eléyìí lọ́dọ́gba jù abẹ́ náà ọba ẹlẹ́dàá wa ó túbọ̀ fún wa ní àlékún àgbọ́yé nínú ẹ̀sìn wa kọ́sàánù wa láti máa ṣẹ̀sìn náà bí ó ti ṣe mú kí ọlọ́run ọba kọ́ yọ́nú sí wa tí ó sì máa jẹ́ àtẹ́wọ́gbà ní ìparí a ní ìkéde méjì kan ọmọ ìyá wa òun náà ni abdulhakeem sọláhùdín ọmọ wa nílé alágùnbí tó sọláìsì lánàá abẹ́ lọ́nkọ́ lọ́wọ́ bá wa forí jì ọlọ́nkọ́ bá wa kẹ́ kọ́ bá wa gẹ́ ọlọ́wọ́ bá kó tẹ lọ́mọ àlùjẹ́nì kò sí tàbí ṣùgbọ́n sẹ́ńgbà tí kò fi wá dé bá Abdulhakeem gbogbo ẹ̀tọ́ bá dà mọ́ èèyàn kò yí padà sí dáadáa ọjọ́ ọmọ tó ṣe kékeré ti sọ láti ṣeré gbogbo dánilẹ́kọ̀ọ́ ìmọ̀ wa ó sì jẹ́ ọ̀kan nínú àwọn malèké wa gan kótó di pé ń lọ kọ́sẹ̀ wẹ́lgà àwa bayọ̀ tonti pé ń dùn wá àmọ́ abayọ̀ torí àwọn àpẹẹrẹ ilé tọ́lọ̀ ní kó ṣe déédéé pẹ̀lú ikú rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó ní kọjá pé accident tó ní ńlọ́ba lọ anabi sallallahu alaihi wasallam ti fi hàn wá pé gbogbo nǹkan tó bá ṣe mú mi nì tó fi dórí ẹ̀gún tó bá gùn ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ ọlọ́run bá pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀. bákan náà tún báyọ̀ torí pọ́jọ́ júmọ́ àlọ́ sẹ́láì anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá fi sẹ́láì sí lọ́jọ́ júmọ́ ọlọ́run bá yọ̀ ọ́ la nínú fìtínà sáré ọlọ́run dákun bá wa la nínú fìtínà sáré ọjọ́ ọmọ tó ṣe pé ọkàn rẹ̀ ọrọ̀ ọmọ mọ́sálásí dáadáa gbèdéli àti mọ́sálásí náà ló ti kú ò tọ́lọ̀ fi ní kí tẹ̀lé ọ̀sẹ̀lẹ̀ a sì máa fáwọn ẹni tí ọkàn ọba rọ̀ ọmọ mọ́sálásí wọ́n bẹ nínú àwọn ẹni tí ọlọ́run ọba máa kó sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàm tí ò ní sí bòjì báwa ṣàánú rẹ̀ báwa foríjì báwa kẹ́ báwa gẹ́ báwa ṣe ikú nísìnyí fún un sí lọ́mọ àlùjẹ́nu bàbá àti ìyá rẹ̀ tó fi sílẹ̀ sáyé ọlọ́nkọ́ba tù wá nínú ọlọ́nkọ́ba pẹ̀tù sí wa lọ́kàn ọlọ́nkọ́ba pẹ̀tù sí wa lọ́kàn àwọn òkú wa gbogbo ọ̀nà tí kálukú gbà ló lálùkìyàm ọlọ́nkọ́ba àforíjọ ọlọ́nkọ́ba akẹ́ wọn kọ́ba àgẹ́ wọn ọlọ́nkọ́ba kọ́ba àti wọn lọ́mọ àlùjẹ́nu àwa náà gbogbo gbàtà máa ń bẹ ọlọ́run kò ti ká máa bẹ lórí ẹ̀sìn islam gbogbo gbàtà bàbá yé sílẹ̀ ọlọ́run kó gbẹ̀mí wa lórí al-iman ọlọ́run ọba kó gbà bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wa láàárín kan sí wọn bùkátà operation operation ti ń bùkátà ẹ̀ ń bùkátà owó tó pọ̀ so owó yẹn ó lé two hundred thousand so a sì máa ń gbé alówó púpọ̀ a sì máa ná púpọ̀. tí irú ẹni tí ń bùkátà two hundred thousand bá ti dé dúró lọ́pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn lè má lè dá fún ju one thousand lọ mélòó lọ́wọ́ two hundred thousand lódodo sọ pé one thousand miles begins with ìrìn àjò one mile ẹ dàpọ̀ ẹni tí ọlọ́run bá bá fún kápá àti lè ṣèrànlọ́wọ́ fọmọ ìyá wa yìí abẹ́ mẹ́ni tó lè ẹ sọ fún wa ká fi darí yín sí ọmọ ìyá.